láti aago méjìlá títí di ìṣẹ́jú yìí Olúwa ṣé Olúwa ṣé lórí tolúwa ní mi Jésù tó fún mi Ọlọ́run ẹ ṣé olùwàlà ẹ ṣé ayérayé ẹ ṣé ẹlẹ́rù ni ẹ ṣé ọba lánàá ẹ ṣé ọba lẹ́ni ẹ ṣé ọba títí ayérayé ẹ ṣé awímàyà ẹ ṣé asọ̀rọ̀mátàsí ẹ ṣé ògbèjàkẹ́rù ògbóníjà ẹ ṣé ajàmájẹ̀bi Thank you Father for this wonderful night. Um, the secret enemy. Part two of um I will be playing this or I just want to show Father in Jesus <clears throat> Father, in Jesus' name, in the mighty name of Jesus, once again this night, Bola Folashe, they say thank you. I worship you, Lord, because you are God, nobody like you. From his word, not to sad, that be the exalted, be glorified forever. in Jesus' name, Oba ikú àti ẹ̀dìbàjẹ́, ọba tútù fara ti bí òkè. Ẹbẹ́ lẹ́dà mi, abánimọ̀lẹ̀ má dání, arúgbó ọjọ́. Daddy, mi, mo sọ pé ṣé wonderful daughter you have given unto me, ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ṣé olúwa ẹ ṣé olùgbàlà ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọba tó pọ̀ nípa àti agbára ẹ ṣé ọba tó ń ṣe nẹ́nìkankan ò lè ṣe ẹ ṣé ọba tó pọ̀ ju gbogbo ènìyàn lọ ẹ ṣé ọba tó dá ayé àti ọ̀run ẹ ṣé ọba tí ẹnikẹ́ni ò dá ẹ ṣé ọba tó dá gbogbo ènìyàn ṣeun Father Lord I thank you for this hour for this minute for these seconds I worship you, Lord. Be that way. Exalted, be glorified forever. And in Jesus' name, I cover myself. Blood of Jesus, Can I cover that blood of Jesus. No weapon fashioned against us shall prosper. Daddy, take total control this night in the more Jesus. I want to speak straight through my mouth, whatever I'm going to do on the platform this night. Father, take total control. Move mightily, Lord, in Jesus' name. Let your will be done, and your name will be glorified forever. And in Jesus' name, anybody, any man or woman that is back in evil, supporting evil against my life. Father, raise your standard against all of them. Fight for my daughter. Fight for me, O Lord, in the name of Jesus. Put all of the enemy to shame in the name of Jesus. Any evil man or man, woman speaking evil against my life, against my daughter, Father, destroy such people in Jesus' name. Fight for us, O Lord. Put all our enemy to shame. Thank you, Lord, because you never support evil. You are mighty warrior. You are great in battle. Nobody like you. In Jesus' powerful name, I pray. Whatever I ban this night, ban it. Whatever I lose, lose them in the name of Jesus. God, my life will not be bound in the name of Jesus. God ẹlẹ́ṣẹ̀ kan wà tẹ̀sẹ̀ ọ̀run já kúrò lára wa etí òkùnkùn wa já kúrò lára èmi àtọmọ mi lórúkọ jésù ẹni bá ní ká wọn ní ìgbèkùn ló máa wọ ní ìgbèkùn ẹni bá sọ pé àwọn pọ àwọn fogun jà wọn ọ̀run fogun jà wọn yín tó jọjọ orí wọn lọ olúwàjò dé pa wọn ìdààmú àti wàhálà tó jọjọ orí tiwọn lọ olúwàjò dé pa wọn ẹni bá fẹ́ agbára ayé àbí tó bá sọ pé òun jù mí lọ nínú sí mi kó ṣe mi lórí ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ lórí kò ní thank you father because you answer prayer I worship you Lord because you are God for in Jesus powerful name I pray amen. Yeah, welcome to this platform few people that are here right now I want to show you something either people like it or not okay no retreat no surrender so uh yesterday i played one of the video of the harassment but this one actually showed the face the, the video is three the video of that guy is is three and uh, you know you know the uh, eh, it, it's going to be four years now the video is going to be four years and that's why I say people should be very careful okay and this kind of guy this kind of person is in the system of Canada and is here with his father very useless you will see what he has done I'm not going to show the third part of it because the third part of it is where he eats my daughter you know where he eat my he give my I uh, mean tó fi fún ọmọ rẹ̀ ní blow ó ti yé bẹ́ẹ̀ and you see the face of this person and you know that exactly what they said he should be saying to me uh, <laughs> in, in on this video he called me a lot of names they were like a fat girl like a ugly girl ugly woman this lady eh, I mean this guy this criminal living in Canada here this one he even called me that you this lady you sit from from morning to night you don't work You understand me? And when he was telling me that I'm not working, I work as a caregiver and I work as a businesswoman. I I do go out every day. You understand me? But you know what? The people sending them, the armed robbers, the terrorists, that is K1, Pasuma, Malaika, those ones who used to steal people's things. I'm following uh, politicians around, you know, and stealing from them also, causing, telling them to do bad things. You understand me? They are not working. They are only go. I mean, what they do, what they can't see as work is disturbing people's life, disturbing people's children, you know, going after people's, you know, thieving, I mean, stealing people's things, you know, understand. So the third part of it, I want to keep it for future reference, you know. Yeah. People say you forget and let go whatever have happened. You know, uh, I'm not saying I'm not let go, okay? But, uh, you know, some things when people have done evil to you, You have to. If they don't pay for it, they will continue to do it to others. You know, because you don't know uh, uh, by today, for the past four years, for the evil they have inserted in this guy, these people, you don't know they will have used it against many many people. And if you leave them like that also, they can they will continue to be dangerous and they produce dangerous things to the society and to the system. All right. So it's not that we are not forgiving. What did I do to him since that day? What did I do to him? Am I? I'm not going to beat him right now. A lot of things maybe atishelesi. A lot of things atishelesi. But for all these activities, I just want to want, let you know also if it is good for people to behave like this in society. You see, okay? Let's pray. it. I supposed to let mo ó yẹ kí n ṣe báyìí like hold on ó yẹ kí n ṣe báyìí bó ṣe yẹ kí n ṣe rèé I will post it also I will post it but let me play it I'm be praying láti twelve ni mo ti jí because mo sùn early I think I slept around eight or to nine so mo ti jí láti after twelve mo ti jí so after doing my prayer then I just say let me let me do this for you I mean let me just show you this. <clears throat> up to date it's not that uh, my business i'm not doing my business after then when i came to Canada i opened a business for me to progress to me to work you understand me i invest whatever i have to open a website this morning i'm not doing it for fun and i'm not doing it for free uh, also coming to Canada i've opened a business registration in Quebec here which i pay registration you know that's the one that I, that they said it disturbed my my payments, um, I my tax return for 2023 and 2022 and 23, you know, that even they hold my money to, you know, because of the business. So somebody that is not working, I don't want to work, we open business, did they know what it obtained? Even men, they open business here, it's not, they are, it's not easy for them talk less of a woman you understand me so i don't want to work and i i i, I try to do some things and be doing i mean i mean caregiving and also doing business a lot of things a lot of people also jealous me because they believe that how many things you want to do at the same time on this uh, media i'll be mama poluwa she'll come and buy clothes it's not you understand me it's anybody you know gbogbo èèyàn tó bá fẹ́ ṣe dáadáa láyé you wish yourself good but because of what they want them to be saying and the impression they want to create for the people to fi actually fight for them. And the people sending them, they are criminals. The guy that's, that came that day to change everything, I've told you that I'm telling you authoritatively, he's a criminal. Yeah, they, they, they are criminal. Many of them like that. This is not first time seeing people in abroad, and that's why I don't see people here. I'm not saying I'm not saying all the people in abroad are criminals, oh, but majority, because because some of them they'll be looking for them back home They commit crime in one country and they run away. Okay? Like a lot of people in South Africa, the one particular guy that I was talking about, Simosopo Yusman Olori, you know, Batuya. Do you know what he did in Nigeria? He ran from Nigeria because he was a. Or later we heard that later that he committed one or, or, criminal offense like that, and they are looking for him. He has to run away from Nigeria to South Africa. And when they come to South Africa, you don't know, you don't that don't know them from anywhere. So they were just working because they believe that in another country they'll be working just like woman be like uh, ordinary, I mean, person, uh, you know. So, and that's why a lot of criminals they were outside there, they have no they have no label. And that's why um being being careful, I'm being careful, very careful. Okay? So on this, you will see, I think that one is more um you will understand, you will see the face of the guy, the owner of the company himself, and you see more clue about what happened that very day. There is a third one. I, I record it three times. So this third one, I'm going to keep it because I think he has um, he, where he hit my daughter and uh, the face of the police are there. So I don't want to put it. I don't want to put it outside. All right. The face of the police and the way he is my daughter is is emotional to me i don't want to put it there i just keep it for security purpose okay ìyẹn ogún ọdún máa ń gbóná. i'm <clears throat> coming i want to bring it out for you to see. today is nine May 9. Yes. <clears throat> Bless me, Jesus Christ. Excuse me. Thank you. Thank you, Bola. I'm the one. I said, bless me, Jesus Christ. Excuse me. And I said, thank you. The same time. <laughs> mo ṣiṣẹ́ àwọn tí. You want to pay for the move, that's why we're taking the stuff because you guys don't know how to pay for the move. The stuff is not done. okay, wait, don't stop police, let police come, let police come. Let police let police come. From the time we start to the time we end. Now you get somebody else to do to finish your job if you like. Let police come. I don't mind. Video. You don't know what you're dealing with. You see? number one, where you you can see that the guy that's the guy, the said the one they said is uh, owner of the company. You will see the face, the person who calling me ugly, and you can see he called my daughter, uh, call her uh, his own daughter, monkey. You understand me? You will see the face that he look like monkey for real. This man, I saw, I know, I uh, be, before I accepted him for uh, before I agree with the lady who actually introduced me to him to work for me that day because I'm sorry to say this. I say I don't want, it's not because all Nigerians are bad. I know that these criminals <clears throat> that I've come across that stole from me in Nigeria, like Pasuma, Wasiu, Malaika, they are all criminals. Yes, I'm saying it with all my mouth. They may be, they may have uh, whatever they believe in Nigeria, but they are criminal among the their colleagues among the nation Nigeria. These people are criminal. So I used to be afraid of every Nigeria that I come across at that moment because I know they will use them against me because that's what they know how to do best. You understand me? They lie against you. They wage war against you. They make life, life miserable for you. You understand me? And I've been telling you that a lot of them, they always come for my daughter. Okay? And that is why um, Wàsíù Àyìndé believe there was a day tó ti pa irọ́ mọ́ mi actually I don't know that that's the way they live their life and they want you to shut up your mouth you understand me and I curse that person I say ẹni tó pa irọ́ mọ́ mi yìí o nígbà òun fúnra rẹ̀ ló send message mi tó dẹ̀ parọ́ mọ́ mi mo ní tó bá jẹ́ pé irọ́ ni mo pa o mo ní tó bá jẹ́ pé mo ní tó ẹni tó pa irọ́ ìmọ̀ mi o you understand me mo ní kí ẹni náà mo ní ẹni náà ò ní jèrè ọmọ o tó bá ti jẹ́ pé tòótọ́ ni ọ̀rọ̀ yìí o tí ẹ sọ yìí o mo ní ẹni tó mo ní gbogbo ẹni yẹn máa jèrè ọmọ láyé mo ní ṣùgbọ́n tó bá ti jẹ́ irọ́ ló pamọ́ mi mo ní kò ní jèrè ọmọ láti ọjọ́ yẹn Wasiu Ayinde come for my child and the other one tó wà Nàìjíríà yìí wọ́n hold a ransom to be using against me Wasiu Ayinde òun ló lórí àwọn criminal apààyàn terrorist tó wà ní ìdíyẹrú Yorùbá tí mo sì mọ o ṣó ti yẹ yín Uh-huh. You know when you don't cl cl get close to somebody, you not know the person. For the few time I get to know this person, these people, I know surely. In fact, kì í ṣe èèyàn ló fi wọ̀n mí Ọlọ́run ló fi wọ̀n mí Ọlọ́run kò fẹ́ tú wọn ní àṣírí ó dẹ̀ fẹ́ sọ wọn náà di Ọlọ́run àwọn èèyàn kan mọ̀ wọ́n ní Nàìjíríà pé they are evil they are terrible but because God wanted to expose them all that is why he let them come across me ibi been one rò sí me ṣùgbọ́n ọlọ́run fi tú wọn ní àṣírí ni okay so let me put it there. ẹ má bínú mo ṣí kọ́bọ̀dé sílẹ̀ <clears throat> bí mo gbé sí yẹn okay so uh, before you, you you look at this video okay this video you are about to watch now okay I just want to show you some evidences. Is what they said they should say to me they send the same guy to ń sọ̀rọ̀ tó ń bú the father have been in Canada for like twenty eight years thirty years bàbá ẹ̀ máa lọ ń ṣa oúnjẹ ní dustbin ni kì í ṣe mí to God who made me that day the lady who introduced me the agents, the agents, ẹni yẹn ló rent ilé yìí fún mi kó tó di pé mo mọ láńlọ́ọ̀dù mi kó tó di pé láńlọ́ọ̀dù gba ilé náà lọ́wọ́ mi mọ nǹkan tó kọ́ tó fàjà láàrin wọn <clears throat> so láńlọ́ọ̀dù wáyé gba ilé yẹn lọ́wọ́ but mi mọ nǹkan to Faja so kí n accept before I accept for Nigeria that day to come and work for me he has to introduce his father to me that his father is even living close to my house you understand me and the father of this boy has worked for my former landlord as a gate uh, cleaner like those people take care of the house cleaning checking the light Mm-hmm. So that what the father do for living. He been in Canada for like that time. He said he been for been in Canada for 28 years. And four years now, he should be around 32 years. How many times ló ti lọ lé? Nígbà 38 years ló ti wà Canada yẹn. Maybe ó visit Nigeria for twice. Ilé koko kọ́, mi ò fi yọ o. Ilé kò rà síbí. Ilẹ̀ kò rà sí Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. this boy maybe is born here. Ètò ṣojú dúdú tó ṣe báyìí. It's not working, no. Oh. He has a child, he has a, baby, lot of baby mama. According to that day, the lady was also telling me that yeah, eh, <clears throat> he has a baby mama, a lot of baby mama, and he go to club. That's what he does for a living. But this company, he just use the company to cover up. Anytime he want to work, then he go and pick some people, jobless people like him, those street uh, scavenger like him. Yeah, I'm sorry to say this. He go and pick the street scavenger or serious element to come and work with him for him and he will be he will sit at home drinking smoking somewhere he used to you know the person abusing me you understand me uh, talking to me i'm just telling you this i know his father i know where the father stay up to date yes the other Ghanaian guy <clears throat> there was a day i show a Ghanaian guy on this media this Ghanaian guy i met him at work We work at the same place. Well, many times he has proposed to me, but I don't look for people that I find abroad. I'm sorry to say, I don't go for people I find abroad because a lot of them, they are histories. Okay? I'm not desperate. My daughter can marry from Canada. Those people, they go together. I mean, they go to school together. Serious elements, I mean, educated and serious person. Not on serious elements okay so like me when i go out i don't go out just because uh, you need something and i don't need instead of me to go for bad thing i never i, I would rather not need that thing okay i hope you understand i saw the father the father came to me and he was telling story he has been in canada for long time and he was uh, this and that he have these children in this canada the, this boy is one of those ọmọ tó canada Boyamogbele bóyá wọn e wa àbí kó nìkan sí Canada ń gbà yẹn ṣó ti yé he been in Canada for donkey years kò sí there is no house in Canada here he is living in a room that the owner of the house gave to him okay the father so like father like son like father like son okay let's watch somebody say please um, you are dying you want me this is what doctor tell me hungry. Which country are you? You are hungry very early in the morning. By now, you should be around five, past five, I mean, far, past seven in Nigeria. Go and fast. Eh? Even people who have food at home, they fast. If you don't fast, if you don't have food, go and fast. Early in the morning, if you are dying, you will be able to stay on the media. People who are dying, okay? People who are dying, yeah, they are in the hospital. Stop lying. If, if, if those those of you beggy beggy, don't don't come on my platform and, and fuck off. If you are dying, the what did you do to help my situation? What did you do to help my platform? All the good thing we have been doing for for all of you before. Kí la gbà bọ́bẹ̀? Olè. Àwọn náà tán bá fún wọn lóúnjẹ tán náà máa sọ pé ẹnìkan ò ṣiṣẹ́ o, ẹnà máa máa búyàn náà máa ríyàn fún. Go to the platform tí wọ́n ti máa ń ṣe tí àwọn terrorists máa ti ń fún yín lóúnjẹ yẹn. Go there. I'm not collecting money from terrorists. ọmọ èèyàn wọ̀ nípa ti àkàràgà ó ní my sister why are you not sleeping kí ló dé tẹ̀yìn náà ti jí by this time some people sleep till nine o'clock Nigeria or ten kán tó lọ síbi iṣẹ́ why tẹ̀yìn náà fi sùn ó yá ẹ jẹ́ listen sí ẹni tó ń sọ̀rọ̀ yìí tẹ́ máa rí ojú ẹ̀ sí ó wà ní Canada òun náà máa sọ ó kàn máa rap ni ráàpì yìí ni if we go to club that money that day tí wọ́n fẹ́ kú lórí ẹ̀ yẹn when they get the money they go to club they go and carry wọ́n máa lọ ná lára ìfàṣẹ́wó lára ègún tí àwọn aráalé bàbá wọn ègún tí àwọn àti bàbá wọn ti gbà nìyẹn you know they under the say something o oh, ayé wa ò bàjẹ́ o mọ́tò tó ń tàn bíbáyà àwọn kan ló máa ṣe don't come to Nigeria don't do business in Nigeria Nigeria yẹn iṣẹ́ ìyálàyà àwọn yẹn tó máa wà yẹn àwọn ló dálẹ̀ ni òfò náà máa ṣe I just want to show this for you. Video. Okay. Did you see? Did you hear that? He said you don't know. You don't know who you're dealing with. You don't know who you're dealing with. That I'm dealing with the dark criminal, and I don't know him. The person, the lady, you can see the leg, one one lady's leg. That's the agent of my, the one that rented my apartment for me then. So he's actually the one that introduced me to this person. I said I don't want Nigeria, or not because I hate Nigeria. But because some of them here in abroad, some of them, it's not all of them, but some of them are criminals. You understand me? Uh-huh. Even the Baba Gonself that will be coming here, that, that, that, that, Tieto was in Canada for twenty-nine years, you know, you don't know what the crime he has committed that they will be telling. Like now, I'm telling people I want to go to Nigeria, not because, even if I'm not staying there permanently, to visit Nigeria because I'm not a criminal, I'm not wanted, like, I'm not a, um, a criminal that people are looking for, police are that they declare wanted. You understand me? Uh, so some of these people, when they that they declare wanted, that if they have way of sneaky to abroad, then they want to cringe there. They could not even wọn law. lọ. Ó and even living in Canada, they live. Gbogbo tí mo sì ní nínú ilé, gbogbo bí mo ṣe yín sọ pé láìfò rí báyìí. Ẹlòmíín sì ń wò mí pé kí ló dé pẹ̀lú bọ́lọ́run ṣe kẹ ni You understand me? But because some people don't know where I'm coming from, and I don't want anybody to jam me level room. You understand me? My destiny is different from yours. Your my yours is different from mine. And I'm only burúkú to a pàdé wọn máa ń bìlẹ̀ pé tó bá ti level to man jam when you see. sí. Ó level kò tó kò tó. Èmi kọ́ ni mo gbé wọn sí level tí èmi kọ́ ni mo dá àwọn èmi dẹ̀ kọ́ ni mo kọ́ wọn máa jalè. Àbí kán lọ ṣe awo kí ni wọ́n máa kán dá wo kán dá ifá kìlò olè jíjà fún wọn. ti yé bẹ́yẹn? Mm-hmm. So my destiny is different from their own you understand me uh-huh. so bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tí mo bá ta tí mo máa ń polówó pé mo ti ra mọ́tò ilé ẹnìkan ti ná mi ní mọ́tò ilé tó máa rán ránṣẹ́ sí mi ó ti yé àwọn kan wá tó pé lára wọn ni wọ́n wá láti ran obìnrin yẹn wá láti wá disturb business mi they send that woman to come and disturb my business so and they be telling you ẹ ògbódò wà nàìjíríà because all these criminals that have sold from me di ibi tí wọ́n fẹ́ jẹ́ ẹ sí nìyẹn wọ́n fẹ́ kó máa fi ọlá pàtàn èmi ò dẹ̀ nífọ̀ọ́ lápàtàn ìwọ tó bá ní kí n fọlá pàtàn ìwọ lọ́lọ́run máa bá mi jẹ́ ẹ kúrò nínú ipò tó bá wà ipò ìbànújẹ́ ló máa bá mi jẹ́ ẹ sí ló máa bá mi tètè sọ ẹ di òkú ó ti máa ń ṣe é fáwọn èèyàn púpọ̀ wọ́n ti ṣe fún gọ́fúnà wọ́n ṣe fún alára wọ́n ṣe fàjèrò wọ́n ò lè ṣe fèmí nǹkan bàbá yàtọ̀ lórúkọ tèmi ń jẹ́ ọmọ tí ọlọ́run ọmọ lójú Elédùmarè tẹ́nikẹ́ni ò tọ́ tẹ́nikẹ́ni ò ràn lọ́wọ́ tọ́lọ́run fúnra rẹ̀ ràn lọ́wọ́ ẹni tọ́lọ́run bá dẹ̀ ti ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè dá ìrànlọ́wọ́ náà dúró ògo ọlọ́run àti ẹwà ọlọ́run ló wà nínú ayé mi bí ṣe wà yìí mo máa ń gbọ́kànlé ọlọ́run ju mi ìgbọ́kànlé anybody mo lè pọ́n ènìyàn lé mo lè lọ́kọ lọ́la mi ò ìgbàgbọ́ mi ò sí nínú ẹ̀ ó ti yé yín i will love the person tí n bá fẹ́ màá fi ayé mi màá tún fi sí ni ṣó ti yé yín mẹ́yẹn ẹ̀ màá dẹ̀ tún máa fi sí ọwọ́ ọlọ́run mi ò gbé ọkàn lé ènìyàn That's where they have brought me. I was brought up, and that's where I was I was taught. You know, so whatever tí n bá jẹ́ àti tí mo ti jẹ́ tẹ́lẹ̀ àti tí ma tún jẹ́ láyé, I give all the glories to God. Okay, so I just wanted to listen to this. Listen to the criminal that is living in Canada that call him himself. The father is living here. Oh. The same father bàbá ẹ̀ yàrá kan ló ń gbé. Bàbá ẹ̀ àmọ́ sí street ìyá ẹ̀. Ìyá ẹ̀ máa ti dà wọ́n lórí burúkú ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ wọ́n máa ń dà wọ́n nù ni. You understand me? look at the criminal and you can see i want you to farabalẹ̀ kó gbọ́ ibi tó ti bá ọmọ mi yẹn mi ní fibẹ̀ wọ̀n for future purpose because ọlọ́pàá wà nínú picture yẹn tó ti yé oya mm-hmm. listen to this oya listen let's go you can see the first statement tó sọ pé you don't know who you are dealing with he's telling me authoritatively that he's a criminal so but that day shey you know i do tell you that a lot of people criminal if they come if you are a bad person don't come around me because something will push you you will expose yourself to the whole world if you are a criminal don't come around me don't try to play game with me at the end of everything your secret will be leak out not me that will leak it the Holy Spirit the power of God in me will leak you We expose you to the whole world that's it bó ṣe expose gbogbo àwọn tó ń pé wọ́n jẹ́ Gòláyàtì lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe expose wọn bó ṣe jẹ́ nìyẹn you see, you know, you can see now that when the, my daughter was calling police because of the harassment, he has hit my daughter here. That's why my daughter was the one calling the police. You understand me? He, he, he he, he hit my daughter and my daughter was calling police and he was saying they want to go with some of my valuable things. You understand me? I'm not saying I'm not going to pay. Oh. They have not finished working. Oh. They break a lot of things. Oh. And you can see the way they scatter the the leg of um, the uh, the sofa was still the sofa was still lying down and the sofa was heavy. It's not the thing that can carry alone, but eventually we carry it alone ourselves. You understand me? And now you want to take some things away. And out of this thing, when I discovered that they stole a lot of things from my boss, my item, my personal belonging, they stole my one of my shoe and some paws. Those paws I do sell them then 120. I didn't even this purse I had to pay for the person who gave it to me. You understand me? I had to pay from my purse when they stole this purse. I have to pay about $350 to the person who owns this purse. You understand me? Because that time, before I met all these criminals, eh, or even this one in Canada, that um, that I mean those one who, who systematically call me to come and patronize me. You understand me? I have a lot of Canadians that selling the good the, the the the businessmen that they will tell you when you are buying from them regularly, they they, they give you credits. I do say it online that time that they do give you credit. Like when you buy things of 20,000 and you pay them 15,000, if you still have 5,000 to pay them, they'll give you time to pay. You understand? Because they believe that you live in here and you are a good customer. You understand me? I said all these things. All these people, Nigeria, they spoil every goddamn thing. Wasi well, and this part of it. Okay? Pasuma, Jibola Pasuma is part of it. Malaka is part of it. Okay? Uh-huh. So listen to this. And you see, I want the face to be shown. Okay? That is not that. okay, wait, just go police, let police come, let police come. They break up my things purposely and deliberately, and the service are not done. The leg of the sofa, we're looking for it. And he said, pay the money. We don't just want to do everything again. And it's not that they pay per hour. That day, if I pay per hour, I won't even pay up to that. You understand me? That day they said to remove my goods from my house, the other former house, to this place. They charge me one thousand plus, maybe one thousand. I pay one one 1,000, something like one thousand six. You understand me? For the job that is just under the, under seven hours. Under seven hours. they finish the job. You understand me? One thousand plus. Is it one thousand eight or something like that? Okay, they are going to remove just the bed and then they remove it from that house and they fix it here and the sofa. That's it. And those coffee table, that's all. The other, this room I found, I'm, I'm, I'm in right now. It's not part of it then. There wasn't here, nothing in this room then. You understand me? So, that is the money. And they have not finished the things, and they damage a lot of things. Instead of them to say sorry, instead of them to I mean to okay okay if you want to pay us six our our charges before was one thousand six hundred right okay give us one thousand then let's go and look for the other leg maybe we lost it or it's in our car or in our vehicle when we find it we bring it or we as, write an agreement for the insurance to come and repair it for you nothing was being done like that and he hit where well. You know, she turned, I mean, he turned everything to fight and he was shouting. You will see the face of the criminal. See the person that you, and you will hear what he have said against me and my daughter. The name, the way he bullied and the way he called my daughter and the way he called me. For you to know that these people, they send him. A customer, nobody, a customer cannot pay you money, cannot call you and give you a job. And then you attack the customer like that since morning we started the moment he shows those guys my house and where we are taking it to you understand me I he came, he came to show them my former house and his busy parking. since that morning he disappeared I didn't see him again so two people were working out of the three people who are who who came that day two people were working that's the two IAT uh, guys I got two IAT among them the one that came from Zimbabwe is the one that is actually and the one from Nigeria you see the both of them the two face and the other are Haiti I never show their face because they have nothing to do with this as, as such even whatever they could not say the truth more like weakness because they are both together they don't want those people to come for them because really this guy can be dangerous as he said that you don't know who you're talking to And then I, I don't even know that we are not using president in Canada. I was using president. I don't know his prime minister they use. I say, who are you? Are you the prime minister or president of Canada? Why are you behaving like this to me? Why are you? What do you mean? Who are you? You understand me? So prepare yourself. Let's go. What do you mean we can't get paid? We want to get paid. No, we're not getting anything anymore. We don't, you don't know who you're dealing with. Video, video. Video. Okay. No, no, police no, no, no. Tell the police that you guys didn't want to pay for the move. That's why we're taking the stuff because you guys didn't want to pay for the move. The stuff is not done. The, no, okay, wait. Just let police. Let police come. Let police come. Let police come. No, no. What do you mean we can't get paid? We want to get paid. No, when let, let police come. Hold on. Hold on. Let me let me make it more. Let me loud it more. That's my daughter's uh, voice. The service is not done. I'm for it. Mm-hmm. This is what they just want to be giving us stress. Whatever you do, they want people, they want you to be stressed. Demonic people. Àwọn aláyé bàjẹ́. Ẹ ní ẹ ọmọ yín ò ní sinmi. Ọmọ yín máa rí ìdíwọ́ máa rí dènà olófò. Video, video, video. Okay, no, no, no, no, no. Tell the police that you guys didn't want to pay for the move. That's why we're taking the stuff because you guys didn't want to pay for the move. The fuck is not done. The, no, okay, wait. Just stop. Let police come. Let police come. We want. Let police come. No, no. What do you mean we can't get paid? We want to get paid. No, let let, let police come. Anything anymore? We don't do anything anymore for you. Let we want you to pay us from the time we start to the time we end. Oh. Now you can get somebody else to do to finish your job if you like. Make money from. I don't mind not going there. You can get somebody else to finish your job. No, no, put it to my face. You can get somebody else to finish your job as much as you want to, but we, we're not, no, it's not my job. It's not my job. It's not my guy's job to put any cotton out. It's not my job. It's not my job. What did they break? Listen, what did they break? What did they bring? Oh, you taking it insurance? I'll give you insurance. You want fucking insurance? I'll give you insurance. Take it. Take it. I have insurance. I don't need it. Then okay. You woman, don't talk to me. Eh? You don't fucking know me. Don't talk to me. Who the fuck are you? You want to be Who the fuck are you? this, this fucking kid is on this grown man. Oh, that is fucking kid. You're a fucking kid. You're a criminal for saying I'm a criminal? You're a fucking kid. This fucking kid. Oh, no. My baby, she's never She's a fucking kid. You are a fucking father. She's a fucking kid. She's not at home. Hey, listen, go suck your fucking father. You are a fucking father. You are a fucking father. You don't know me, eh? Hey, come on, you don't know me. Endo, I, I need you to leave right now. Endo, Endo, Endo, you cannot. I need you to leave right now. Endo, I'm sorry. That's not the way you talk. No, no, she I doesn't know how to talk to people. I thought you are more gentle than No, no, she doesn't know how to talk to people. What's wrong with you, yeah, tell, Let me tell you what's wrong with me. <laughs> This woman, oh I've been trying to talk to this woman nice from beginning to fucking money from money to right oh, now. You can see, it wasn't around. It was it was lying. You know, it's actually, I, I don't think they, you know, those people, smoker, those scavengers, uh, eh, àwọn ọmọ olélẹ̀ you understand me It wasn't around you know I was even the one that called him when I noticed that the Zimbabwe guy was not working and he was breaking everything the other one he was breaking it deliberately not that mistake he was breaking it and he was kicking everything in the house that he can actually break things that are fragile that with that, with his foot dirty foot you know dirty leg you know I called this person and I noticed and I said to him I noticed one of these boys you brought and you are not here to supervise them since morning. But two of them are working, and this one of them is misbehaving seriously, breaking things, and he said he just came in. So when he came in, this one, uh, the Zimbabwe guy went quickly outside to meet him downstairs, and they talk. When he come in, into the building, because already they've been coached. You understand what I mean? Already somebody come in the morning, I mean in that morning, to speak to them. You understand me? So now and uh, they both agree on something. You understand me? Maybe they go to people's house, they steal their things, they pretend to be movers of, uh, you know, that they can help you to move your things from one place to the other. And they will steal your things, your valuable things. And they will be claiming that they have a insurance. You can hear that. That he said, oh God, if you want an insurance, I have insurance, fucking this and that and that. You understand me? And I was telling him, even when you have insurance, you don't break people's things and deliberately destroy people's things and say you have insurance. You understand me? So these people, they moving. They said they are moving. I mean, they are helping people to move their goods, but they penetrate into. They go to people's house and steal their valuable things. You can see the face of the guy. So he said, "You don't know me. You don't know me. You don't know me. Know you for what? I don't know you really. The gay lady who rented the apartment for me when I wanted to move my goods, he said, hey, I know somebody that can help you. And when he said the person is in Nigeria, I said, I don't, please, I don't want Nigeria. I said to her, I said, I don't want Nigeria. And we hear that. The lady also, for you to know that when I rented this place later, both of them, they are now in click because I showed them on social media that, oh, ah, I met this lady, is a very good person. She entered. They quickly get to in touch with her and yes they got in touch with her and she started misbehaving she got into the clique immediately you will see what she said also you know the first one the first video she he called this guy outside to the, to the balcony they discussed I don't know what they discussed in my presence I mean in my on my present there so and on this place again he was telling the guy let's go to balcony let's go to balcony and let's go and talk again he, that one now said to him to her that No, no, no, no. We are going to speak here. Speak to me. Talk to me. In her present, she abused me, but that is, doesn't matter. Let's go back again. We have not finished the something, but let's let's start again. No, eh? you don't fucking know me. Don't talk to me. Who the fuck are you? You want to be Who the fuck are you? Don't you this fucking kid from this grown man oh, that is stupid. See, my daughter never said that. Because my daughter was telling you guys, see what my daughter said now. I said, do your work. You have not finished your work. You want to get the money. That's not our agreement. Our agreement is for you to fix it here, put it here, fix it here, put the leg, what you have done. You remove whatever you, you remove in that house. You put it here and finish. And you have not done anything. And even before, they, they don't want to put my sofa inside. They say, go take this, all this, your, your dining, take your sofa, take them to the storage. I said, what for? I bought this, um, I wanted to use them. I didn't buy them for storage. Why do you want me to put my, my sofa in storage and my dining in storage? You understand me? Maybe this thief, this arm robber, this rogue, maybe they don't have such thing in their house. And they go to people, they pretend to be, to be, to be working for people and they store people's things. You understand me? Apart from removing and destroying those things, They stole a lot of things in my house. I tell you, they, they, things tí mo ń tà àwọn nǹkan tí mo ń tà ni o. Bàtà àti one thing tó do me jù that time you know what pains me most? There's one of my shoe rack. I'm be going around with this my shoe rack. I mean shoe horn, not shoe rack. Shoe on, Shoe horn. Nítorí tó fi wá bàtà yẹn. Iron. That shoe horn dàbí ara kìíní. Exactly be silver. Now strong, tall like one is almost um like um like 19 inches or 20 inches like that very tall like I can stand anytime I want to stand to wear my shoe like you know some shoe you just you know I just put it on I go around with this I came to from Nigeria I came from South Africa to Nigeria with that shoe on from Nigeria to America with that shoe on from America to Canada with that shoe on. I lost and I dash a lot of things, including furniture when I was in America, coming to Canada. But I never dash that, my shoe on. These people, they stole that. That was the most painful things because I couldn't, I never got that again in the market up to date. I look for it. It's not even in Nigeria. Everybody tó bá rí lọ́wọ́ mi gbà ló máa ń béèrè pé where did you get this? Where did you get it? Anybody tó bá ti rí kiri yẹn ní nàìjíríà àgbà tí mo fẹ́ kó nàìjíríà bí mo ṣe ń dàṣẹ àwọn nǹkan wa tí mo tún ń ta àwọn nǹkan nínú ilé yẹn somebody begged me asked me seriously to give and to sell that for him I said no I cannot sell it okay. There is even fucking kid. You, you a fucking kid. I'm a criminal? You, you are a fucking kid. For saying that. fucking kid. Oh, no. My baby, she's never She's a, fucking kid. kid. You are a fucking she's father. She's a fucking kid. She's a fucking father. Uh, listen, what's up, your fucking father? phone on me. Was you in there? You are a fucking father. Eh? You know, was you in there? All of you behind this scene cause this trouble for my daughter that send all these idiots, all these criminals to my daughter, to me. You are a fucking father. Okay, I'm saying this. I don't suppose to use F word on this. Although my my you can see that Facebook is not disputing my page really, really like like like that like that. For this I call you a fucking father. I call you ọmọ àlè. Jenson Yoruba. Mo pè ní olórí burúkú. Ọmọ yín ni ọmọ yín kò ní dáa fọ́mọ yín. behind all this. That I do this to my daughter orú ọ̀gànjọ́ mo sọ báyìí fọmọ yín ọlọ́run á dìde ogun sọmọ yín àwọn àgbààgbà mẹ́rìndínlógún òde ọ̀run á dìde sọ ogun sọmọ yín àwọn ìkà ayé á dìde sọmọ yín àwọn èèyàn burúkú ayé á dìde sọmọ yín àwọn èèyàn burúkú ayé wọn á dìde wọn á dojú ìjà kọ yín gbogbo ọkùnrin ayádìdá adojú àkọmọ yín obìnrin ayádìdá adojú kàjà àkọmọ yín all of you behind this problem behind this sin disturbing my daughter innocent daughter and I, and I help you I help all of you you use part of my money to train and to give your children money that mean to I mean to support your child and you now do, do this to my daughter sending people to be attack my daughter Almighty God will destroy your daughter Ben, he will destroy your son. He will destroy your children for you. The Lord will fight. The, as you are sending people to attack to fight my daughter, innocent child, he does nothing to you. He offended nobody. Yes, he offended nobody. The Lord will fight your child. Almighty God, the people àwọn tó ju ọmọ yín lọ, wọ́n máa bọ́ ọmọ yín jà, wọ́n máa porúkọ yín ọmọ yín ní orúkọ tí ò jẹ́, ọlọ́run máa tojú dàkọ̀ ọmọ yín, orú ọ̀gọ́jà ni mo sọ yìí o, ìbínú ọlọ́run ni, ó máa wá sórí ọmọ yín, lójijì, gbogbo àwọn tó bá pọ́n ọmọ yín lọ, ọlọ́run máa because ọmọ mi ò ṣẹ̀yìn kò dẹ̀rẹ̀ yín kò ṣe nǹkan kan fún yín iye Wàsíù Àìdégbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ọmọ mi mo kò sọ ní pé ọmọ tó bí o tọmọ yẹn wá ń tọrọ owó lọ́wọ́ mi ẹni tó lòun bímọ fún ẹ the person busy begging money from me ìwé a máa béèrè owó lọ́wọ́ bàbá ọmọ mi a máa tọ owó lọ́wọ́ mi mo dẹ̀ ń fún mo dẹ̀ sọ fún gbà pé tọ́jú ọmọbìnrin ara nǹkan tó bí ẹ nínú nìyẹn bẹ́ẹ̀ ni Wàsíù Àìdé lára nǹkan tó bí ẹ nínú nìyẹn ẹni tó lòun bímọ fún ẹ a máa tọrọ owó lọ́wọ́ bàbá ọmọ mi a máa tọrọ owó lọ́wọ́ mi mo dẹ̀ ń fún mo dẹ̀ wá so pé o don't make this person beggar ọmọ yẹn jọ ẹ o máa tọ́jú ẹ o you because of that ó wá wò pé bóyá ọmọ mi yẹn bóyá ó rọ ìtọ́jú ni Eh, o dẹ̀ máa dìgbẹ̀ láti ìgbà yẹn ni o láti ìgbà yẹn báyìí Wàsíù Àyìndé ló ti ń dìpẹ̀ lọ́mọ mi lórí ẹ̀ náà ó purọ́ ọmọ mi ó ní mo bímọ fún ẹ torí pé tó bá béèrè lọ́wọ́ ẹ pé kí lọ́mọbìnrin ṣe fún ẹ ò ní rí kọ̀ọ̀kan sọ ló ṣe purọ́ mi gbà yẹn ọmọ tó bí síta gan ó tọ́jú wọn àwọn èèyàn ló ń bá ẹ tọ́jú wọn gbàtọ́ bá dàgbà tán ló máa máa claim bàbá òṣì lórí wọn olórí burúkú àgbà òfò àwọn alóhùn jayé orí òfò ló máa ṣe k1 gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì ọlọ́run máa bá wa dójú tì wọ́n gbogbo àṣírí ọlọ́run níjó bò mọ́ gbogbo ẹ̀jẹ̀ tó ti pa ẹ̀ṣìkà tó ti ṣe láyé ọlọ́run máa gbé ẹ̀ṣẹ̀ wá ti gbangba ẹ̀ṣẹ̀ mọ́mísí ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ ẹ̀ṣẹ̀ yálàjá ẹ̀ bàbá làbà bá ẹ̀ ìrandínà ọlọ́run máa gbé wa ọlọ́run ní dáìjì àti gbogbo àwọn tó sọ̀pọ̀tì ẹ̀ pátápátá. Okay, I'm trying to. I'm trying to. I'm sorry. That's not No, no, she I doesn't know how to talk to people. I thought you are more gentle No, no, she does not know how to talk what's to people. What's wrong with you? Yeah, I'll tell let me tell you what's wrong with me. <laughs> This woman, oh I've been trying to uh, talk to this woman nice from beginning. Is a lies, pure liar. From beginning? Which beginning? I didn't even, in the beginning, I don't even want to record because until he hits and I noticed that he really want to fight, really want to hit something on me, really want to hit something on my, I mean, hit my daughter. <laughs> let's let's listen. For money to right now, for money to right now, I've been trying to talk to her politely. I am talking. Do you do you think that's the criminal, the Zimbabwean boy? You see, do you think he will start in the morning, since the morning time? If he starts in the former house, do you think I'm going to allow them? I will tell them just leave it there. Whatever they even drop outside, I will tell them don't touch anything. Even if they dismantle anything, okay, just let me pay for you for the few minutes you spend with me. You understand me? Do you think if it started in this morning, talking to me nicely for since morning, do you think I'm going to allow them to do this? No, suddenly. They change suddenly. Right? And people are behind it. Gbogbo yín pátá tẹ́ ẹ bẹ àwọn ìkà mi. Ọlọ́run àwọn tó burú jù lọ́run àwọn ogun ọ̀run tó burú jù tí wọn kì í gbọ́ tí wọn kì Gbogbo yín pátá Ọlọ́run á bẹ̀ wọ́n ti ọmọ yín. Àwọn tọ́mọ yín Ọlọ́run ò ní lè gba ọmọ tí ò sí ọmọ ẹnìkan nínú ayé tó máa lè gbọmọ yín lẹ̀ lọ́wọ́ wọn. Àwọn ogun ọ̀run tí a lè fojú ara rí ọlọ́run á bẹ̀ wọ́n ẹ tó ní ìkà nínú ogun ọ̀run tí a lè fojú ara rí tó ní ìkà nínú ọlọ́run á bẹ̀ wọ́n ti àwọn ọmọ yín lágbára ilédùnmarè lágbára ìkúnlẹ̀ àbíyamọ lágbára ọjọ́ òní lágbára agbára tá a fi dá ayé àti ọ̀run ní agbára tó ṣílẹ̀kùn ọjọ́ òní ní agbára tó dá gbogbo ènìyàn ní agbára tó ju gbogbo agbára lọ ọlọ́run á bẹ̀ àwọn tó lágbára ju yín lọ tó lágbára ju ọmọ yín lọ tọkùn tó lágbára ju aráyé lọ á bẹ̀ wọ́n àwọn ìka ọ̀run á bẹ̀ wọ́n ti ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ wà behind this scene Tẹ̀ disturb ọmọ mi That's it. A criminal, yes, from Zimbabwe. Yes, that's the criminal, the one that caused the problem that breaks a lot of things. That stole, yeah. No, let police come. Please, let police come. Okay, let police come. Don't continue to break to damage everything. You see, when I want to do the video, it puts camera on the person's face. The lady also doesn't want that. The guy also did the video. He said he took my video. Okay, he said he took my picture. So this man is a criminal living in Quebec here. A criminal. You understand me? <laughs> When I want to do the video, for people to even see that, don't no, no, no, don't put video camera on his face. So when anytime they whatever, anytime they commit offense like this, they do bad things, they don't want their secret to be open. Listen, you understand more. Let's continue. Okay, you have insurance. Okay, you have insurance. I have insurance nothing to do with you should spoil things deliberately. What? Okay. What? Okay. What are you shouting now? You see. Why is he shouting? You break my thing Are you the one instead of you to be remorse. And you are shouting. You have not finished job. You are shouting. You lost a lot of things. You are shouting. You stole my things. You are shouting. You stole things. You are shouting. You are wrong. You are still shouting. You say you have insurance. And I say, okay, even if you have insurance, you be deleted. You are destroying my things in my present deliberately? Did I ask you for insurance? I never want to claim insurance from you. But eh, the, eh, the somebody that is saying insurance, eh, nothing was being done to all, all this, you oh. know. Nothing was being done. He said, I have insurance. If you break here, if I break anything, if they have lost anything, I have insurance. I have insurance. Where is the insurance now? And today, do you know if I still want to sue this person, if I still want to track this person, If I want to sue this person, I can still do that. Even in 100 years, in 10 years to this time, I can still do it. I'm just playing it. If I want to sue this person in 10 years' time, if he's still alive, he's the fucking idiot, still alive. I can still do that. But let's go. Let's listen. Because when I scream like this, guys. Because he's screaming like that all day. <laughs> what happened? What happened? The guy is right there like, I, I want to talk to you now. You talk cannot scream like that. Talk to me in front of her. That's not the way you talk to me in front of her. Uh, uh, no, put up. Talk to me in front of her. Whatever you want to do. angry where, uh, Andrew, it's not the way That's you why I don't do move for fucking Africans then because they're like, what did I say to you? What did I say to you? You see, even when he wanted to talk, he was mentioning full Africa. He said, that's why I told you that I don't want to make a move for fucking Africa. The fucking Africa, That is in Nigeria. Is a Nigeria. Is an Igbo boy, you. Is an Igbo boy, you. This way, your boy, your boy, you. Ọ̀bọ Anambra àbí ọ̀bọ ibi tó mi ìmọ̀ ibi tó dùn tí wọ́n You understand me? Now, ngbà tó ń listen to me oh? And now said to this lady, what did I say? What did I told you? What did I say? I told you when you said you want to introduce me to somebody to move these things for me. I say, I don't want Nigeria. It's not because I hate my country because I know some of them, they practice crime at home, back home. They get to abroad, they practice crime. And when crime is your system, definitely when you have a child, they will be criminal. Yeah, when you have a crime in your system, when things not, care is not taken, the child will be also criminal. And that's what happened to a lot of things. That's what is happening in our system all over. You understand me? So until we realize this, let's listen to it let's listen to this Willie. lórí Buruku. èèyàn. I said don't want any in Nigeria because Africa they are full of shit full of caca I'm from Africa also I know most of you. Mm-hmm. You know from Africa no problem you from Africa you know from Africa you have no respect for anybody you know from Africa are you who must see the fucking monkey out there what are you gonna do looking at monkey and say what is special. I didn't say anything. Don't look at me like. See. You can see that he called me monkey. You can see that he look like a monkey. You can see that this idiot, olórí burúkú ló máa jẹ́ kó máa pe àwọn dúdú náà ni monkey you can see he calling me beautiful tí ìyá ẹ̀ kò lè ìyá ò fáyín o bàbá ẹ̀ ugly gan ni alákìísà ni bàbá ẹ̀ o alákìísà of the highest order tó ti gbé ní Canada thirty years sí orí nǹkan kan ṣe tó jẹ́ pé olè olè lọ́mọ ẹ̀ picking pocket you can see the kind of child they raise when they say they live in abroad these foreigners i'm sorry to say you can see the kind of child they raise god forbid my my son even the one tó wà ní Nàìjíríà gan bí Nàìjíríà ṣe hard tó tó bá fẹ́ try láti ṣe nonsense I rebuke him openly but when they will be dodging they will be indulging them when they are doing bad thing and their family will be indulging them you can see that's it let's continue you can see that's the first one he called me monkey he called my daughter monkey you can see and he looked like a monkey exactly this monkey this monkey calling me monkey you can see let us listen to this. You registered? No, just you let know me. You Who are you? I want to know you, please. Hold on, hold You don't want to know me. I don't want to know you. You're afraid of me. Who are you, please? Who are you? Did you see? Definitely is a criminal. I said, you gonna know, you don't want to know me. I said, he said, you don't know me. He busy telling me, you don't know me. You don't know who you're talking to. <laughs> he said, you don't know me. A criminal, dangerous souls always say that to people, that you don't know me. You don't know me. You don't know me. Who is him? And I asked him, please, can I know you? Maybe you are related to the prime minister or you are related to the government of Canada or you are related to somebody that we don't know. Please, can you expose your, I mean, explain yourself to me? I said, I, I will say that you see now. Let me, let me please." it. No? one second. Let me know. Are you the president of Canada? Wait. See, please, who are you the president of I Canada? I got a picture of you guys too. Don't worry. I'll keep that. Are you the president of... Me. Are yes. you the president of Canada? Yes, Please, I, am. I want to know. Please. Yes, I am. I want to know. I you. am the president of Canada. You see this fat fucking lady here that doesn't do anything for money tonight? Now it's time to pay people. She doesn't oh want to pay God. anybody. How are you going to pay when you don't finish your service? Madam, because let me explain something to you. Okay, no, fine. You ask me a question, I'm going to answer your question. You are not here. Man, Why do you say? you see, that's what they said is come and say. But I'm big, I'm fat, but I'm not a criminal like you, like your mother. I've never developed, I've never have a give a a public, a country, a bullshit, and a criminal like you into my society. God forbid. Okay? So, you see, you can see the way she was talking to me, a fat lady like this, a this like that, like la, yeah, yeah, yeah, yeah. And he collected money. And some people, because he was sent an error, and he collected his food money. And this somebody like this, police also support, according to my knowledge that day, police, when he came back, police supported him. Yeah police supports a criminal like this or the system. All right, let's let's let's see. Your daughter asked me. She's a minor for your information. She's for 15 years, okay? She asked me and the way you, you talk to minor, a criminal always around my baby you like that. Answer your Why do you? Why do you? You want me to answer? You want me to I can answer. You say it's I can answer her for you. I tell you, I don't want to answer. I can answer her for you. You want me to answer? I can answer. No, no, it's not why I do that. I've been talking to you for money tonight. Why do you, you say at all? Let me talk then. You talk at all. You think you can intimidate me? Who this you guys, woman? No, who are you? You're gonna pay me the money that I. The money we found. Who's not? Who says you're not going You pay for all those things, damage. If she wants me to answer Anything you damage, you pay for it. If you want me to answer, you pay for it. Anything you damage, you pay for it. Simple as that. Listen, woman. If you want me to answer the question, I'll answer the question. You see that you see now that he speak Igbo. Listen Inwe. You can see that he speak Igbo now. Listen Inwe. Olórí burúkú wọn. Ọmọ àjòkúta mọ́ mọ̀ mí yé mẹ́rin aláyé bàjẹ́. Ẹ̀yin tó yẹ pé ọ̀bọ̀ lògùnrílà ló báyà. Ẹ̀yin náà ṣe ń pe Nàìjíríà ní náà ṣe máa ń pe Áfíríkà ní mọ́ńkì tó fi pè mí ní mọ́ńkì. Ṣebí gòrílà ló máa ń bá àwọn ọmọ Yíbò sùn gbà tí wọ́n lọ sógun kìnnìgbà yẹn lórí burúkú aláyé bàjẹ́. Thank you. No, no, no, no, no. I, I, I we live in a. I tell you, I don't want Nigeria. I know I told you before. Well, you, I give you his number. It was your choice. You Thank take you. it or you leave them. Thank okay. you. It was your choice. You can see. You can see that even in the beginning, I never asked this lady after renting from her. I never asked her to give me movers. Okay? I never asked her to give me mover. She said, do you want, you need mover? She want to see my my my sofa. I took her to my. She dropped me in my house that day, and she said she wants to introduce me to somebody. And he, I said the person is from where? I asked that is the what the first answer. I mean the first question. I asked her. I said please the person is from where please? He said from Nigeria, but don't worry. I said no no no no no no no no. I will never want Nigeria to number one. I don't want Nigeria to move my things to even know my new house. He said, no, this one is long hair. It's not part of the bullshit Nigeria used to do. It is and that and that. But when I said now, when I confronted her, that this problem actually started caused by her, she said, no, no, no. I give her your the number later. It's your choice. You can see. So you got to, you have to be careful. Because if somebody, they set you, it's a setup, which I know. It's a setup. But I move on. I forgot about the pain. When that happened that time, I cried like a baby after a few days. When I look at the video, when I look at the scenario, when I look at the support the police even gave to them, they don't know. They're just telling me, yeah, yeah, yeah, if you have any problem with them, just pay now, now, and then later you call them. They have not finished the work. Oh. You can see my sofa lying there. You can see it. The other thing also in the room. We are only showing the city room there. You understand me? They drop some in the corridor as well. And but the police say, just pay them, pay them later you, you see. No problem. I move on, but today I'm playing it. And I'm, I'm, I'm still believing if this guy can go to jail, he can still go to jail with this evidence. And the other one that I'm going to keep personally. Yes, the one that has police inside. If he wants to go to jail, he can still go to jail with this F word. You can see the way he harassed on the, my money, on the contract that I gave to him. I've never speaking like this to anybody, giving me money. I came here, he's breaking things. Break breaking, what did I look Break look it now. You can see again. Woman, go away. You can see again that you are breaking it. That's my face. You see That's an ugly face. Oh my now, God. You oh, are very ugly. Yes, thank very you. Very ugly, very I, short I, and mean. single. I'm not single for your information. You are a dirty bitch. You, instead of we to go with you, person like you, I rather you are too smart. You criminal. You talk like that. Okay. I can't believe you. I swear to God, I can't believe you. because this person, this person. your mate after all. When I saw your father, respect your father. No, no, don't respect my Shut up, your dirty mouth. suck yourself. You better shut up. What the fuck are you trying to shut up? You want to be on your bed? Eh? Who the fuck are you trying to shut up? Do you fucking know me? You think I'm afraid of you? No, this you, doesn't know me. You don't watch you. you going to jail. You going to jail. Don't worry, don't worry. you going to jail. Nothing you can do. You going to jail. You want to hit me, you think... You know what? When I was explaining to this idiot that When I saw the father, that's why the father doesn't have money, but it's not because of money, because he's an elderly person and he's a Nigerian. I respected this father. I was telling him that look at the way I respected your father. Look at the way I was talking to your father with respect. And this boy, Papa, ọmọdé ni obi 30 something ni obi 30 ni kò jẹ́ ẹgbẹ́ ọmọ mi lọ. Ele olórí burúkú yìí torí bó yatogi. This is where they will stay in abroad. This is what they raise for the country. And they will say their children is in abroad. Tó bá délé ń ṣe àkó canvas with ṣẹṣẹ. A máa rìn kiri, a rap orí burúkú ní Nigeria. You can see, he doesn't even have money to go to Nigeria. Maybe he doesn't even have paper again. Because some of them, because they are just, they've been here, they are citizens, they just, they doing nonsense and rubbish in the system. He go to club, that's the only thing he know what to do best. Wasting away. I was telling him that I respected your father. He said, don't respect my father. Don't respect my father. You fucking, ó tún gbá table yẹn. Ó Don't respect my father. Look gbá mọ́ mi kokoko. Tó bá jẹ́ mo kàn kúrò àbí mo kàn rí Si Tí ó ṣe pẹ́nu mi gbóná náà ó máa nàyàn mọ́nú ilé ni bó ṣe wà ní tó bá gbowó tán á lóun ò ṣe nǹkan you can see he, oh, he get close to me he got this is what they do to my daughter before but mo wá wí pé mo gbé fóònù dání pé ṣé ó fẹ́ gbá mi ó fẹ́ gbá mi ni ó fẹ́ nà mí ni bó ṣe gbá mọ́ mi yẹn and this is what he do to my daughter before and he hit my daughter before my daughter started calling police you can see and I call police we call police that day We didn't get res we didn't get response. We didn't get support of police. And this is what we face. What have we been facing? Because some people supporting them, some criminals, some terrorists from Nigeria also stretching their hand to be destroying other people's system. And some people who do are ignorant. I don't want to call them. Maybe they they are they are evil to them system. No, maybe they are ignorant. They don't know. Maybe they compare. You know, this is what they do. Let's play. You can play it. Ẹyọ kan mo fẹ́ play. Ó ìkú your kan. Because he's the yí i don't want to play that one. Can you come to Alexinion, 1255 no, Alexinion? Yes, police. Come now, fast, fast. yes, thank fast. you very much. Just come, because I can't take this. We want our money. Come to 1255 We want our money. We don't want to do anything for you anymore. You can't talk like that, <laughs> Andrew. because you, you can't talk like that. He wants to convince you. Thank you. You can see. You can see now. I can see. He did not deliberate. Let's tell you. Thank God. So it's person that I'm giving money. Is he the one to respect me? I see not this boy is just like a son. But I will never have a bastard. I will never have a criminal son like this. But he's telling me I don't have respect. You can see àwọn mental people because they are giving their olórí burúkú in time we síwà ìjẹ́ àti eh, pàṣẹ òfò ní gbogbo yín máa ṣe wọ́n máa ní kọ́ máa ṣe pé fọmọ yín ẹ máa ṣòfò sẹ́ẹ̀ ẹ máa no retreat no surrender Ben Mosofuni, for all the evil you have done to my daughter the Lord ọlọ́run my best son, gbogbo yín Adabi tí ò bá ń ṣe pé tí mi ò bá ṣe dáadáa fún ọmọ ti yín tẹ́yìn máa ń ṣèkà fún ọmọ lọ́mọ ọ̀run máa já ọmọ yín bọ́ ọmọ yín ò ní ní ìsinmi ọmọ yín ò ní láyọ̀ ní tó jẹ́ káyọ̀ ọmọ yín ọlọ́run máa bàjẹ́ mọ lójú olórí burúkú. Even if she's the worst woman, don't talk like that to the businessman. I'm ah, not to her. You see? Why? Why she? Let, let me explain. Why? Why did I do that? You want me to explain to you why? I will explain to you why. I didn't know. Let me explain why. Let me explain why. He wants these people to walk. Don't let two people working. This one refuse to walk. And he's not here. Why are you sitting outside and you put He wants these people to work. Don't two people working. This one refuse Why are you sitting outside and you put Video, you don't know what you're dealing with. Video, video, video. Okay, no, no, no. So the the remaining one, the third one, I play one yesterday. That's different from this one. That one doesn't show his face. He showed the first uh, the Zimbabwe boy face, but this one show his face. You know, that's the criminal. When I saw the father of this person, because he's a Nigerian, I don't treat them. You know, I say yes sir. Ìkúnlẹ̀ mo fi kí one, sir. If the father speak Yoruba o. Because those Yoruba, those people who have stayed in Lagos before traveling abroad, but he said he have been here thirty. Bí ìmọ̀ bóyá lè ló gbé wá, ó bí àwọn ọmọ yẹn síbí This boy torí yẹn for real tell you I'm telling you authoritatively I'm telling you authoritatively he's a, he's a criminal that's why he's telling me you don't know me you don't know me you don't know me you don't know me I don't know you for what? Bragging that is a dangerous fellow in the system of Quebec, or let me say in the Quebec system of Canada. You don't know me. You don't know me. This, they will tell you they want to help people to move their things, valuable things. They, they purposely and to choose that work. Some of them choose that work so that they will have avenue to steal. They will steal some people's jewelries, gold and diamond and things like that and they'll tell you, oh, we have we have we have insurance, we have insurance. Insurance is even tired of them. Not not insurance, not nothing was done. All the the furniture was be damaged by them. I tell you, everything to date. I just managed them. And he was shouting, I got insurance. Fucking you. Yeah, I got insurance. And he was rapping. Nothing, not no single insurance. No insurance. And I was telling him, if you have insurance, why are you breaking things purposely and deliberately? Because you have insurance? Like the car we ride in now, he has insurance. Although most of them, they used to do it. Then you go and have accident. Some of them, you go, they just go and eat somebody. Let me tell you one secret today. When I'm talking now, they say it's exposing them. Do you know what they said they used to do again? I know this in... See, they will arrange they people do arrange their accidents because they want to claim from insurance okay they will arrange maybe this family has uh, their friends eh? they will just say this person to eat you know they will have accident they collide together i mean they have commotion you understand me and they will tell you they have this they have that they, they are wounded they are this and that, you know, they just tell doctor many things, and even when they are not feeling pain, they will tell you, you know, because they want to get money. You understand me? They want to get money. So anytime they want to open insurance, they will do the one like us novice that even we that are innocent when we just have a issue to bá ló fẹ́ gba ìṣọ́rọ̀ money fún you can see the way he's shouting I have insurance I have insurance I have insurance why did they know that insurance is not They never cover anything for me. They never, you know, and the police supported him to get all his full money when the job is not well done. It's not finished. The police supported him that day to get his full money. Because the lady also is a Lebanon girl. Um, in the beginning, she was good. But in and along the line, I don't know what happened. They just collide together. And anybody that is working with Nigeria, I'm sorry, Nigeria is not a Nigeria land is not a bad land, but some Nigeria citizens are bad citizens. And some of the citizens also that are bad, is spread to abroad. You can see. we have some of lawyers we have doctors we have people that are very good in the system as well that train in Canada, train in all in abroad, that they are good, they are pride of their country. But this one, can you see? Club ni. He get the money. The moment he get the contract, maybe he has given the instruction. Maybe he just sending those boys, that particular boy, to go and be stealing with him. You understand me? That one, they stole my things here. I said, most of you, yín pé gbogbo tó ń jí kò dùn mí Ọlọ́run Another one, let me tell you another one. When I nearly came to Canada, I was in shelter then. <laughs> so because I know I'm not going to, it's not, it's going to be easy for me to get some of my wristwatch, and I don't want to leave some of them in Nigeria. I dash some, but the one that I still needed, that is expensive that I have, I came with those expensive wristwatch from Nigeria in that uh, shelter so we are the only one in the room before anytime i want to go to the bathroom i will tell my daughter to stay there if i want to my daughter want to go to the bathroom because we use public bathroom to bath and also my daughter i will be there in the room so but one lady came in later maybe we're about to leave they now send a lady to us that he come and join us she she's a, a lady with a baby boy like that a baby boy or a baby girl she, i know she have a baby she's also a Igbo person yes no she's from uh, is it Doe or a Delta Niger Delta I mean mm-mm. like a Doe. Yibo Edo Yibo Edo like that like Asaba to you know Onitsha, you know, those uh, eh, Asaba close to after Ibini like that. You know, mi ò mọ nǹkan tó máa ń pè they are not really Igbo country like that. Mingle with Edo. That's the lady came from that place. So she's Igbo, partial Igbo and Edo like that. So we stay like two weeks before she move. Can you believe? She move before I realized that my two wristwatch white like this and the other one is irado and the other one is uh, eh, what's the name of this wash it's not copy or original ni <laughs> it's not copy o you know when you get a copy of things it's another thing but this one is original he left I go to the before I realize that my tourist watch is gone my true wristwatch is gone. If I want to go out, anytime we want to go out then, because we do go to Home Affairs, we go to Canada, Service Canada, we go around, go to migration office like that, like that. Anytime I want to go, I make sure I lock my all my luggages Yes, I have. Uh, I came with. Then I came with. Is it four, five five luggages and one and luggage? Okay. All are Rafu polos. I came with four Rafu polos. I use Rafu polo and loose Vuitton. My loose Vuitton was hand luggage. My hand luggage was loose Vuitton. Okay. From Nigeria, oh, I came with it. I came with the those things from Nigeria. Oh, okay. So if I want to go out, my what valuable to me then that I believe people can easily pick like jewelry earring or mommy, at your wristwatch to tèmi àti tọmọ mommy, especially my own wristwatch so I go out with them. I was now thinking, I look at myself. How did this lady store this this two wristwatch, two wristwatch for me? They do tell us that they used to steal in the shelter. Oh, in shelter, people steal. I just imagine myself. <laughs> people steal. Oh, let me tell you stories ẹni tó lè bá wà lẹ́jẹ̀ ó wà ní o in this my house a lot of things normal ti ṣe mistake kìtẹ́ ṣe mistake no normal ti dump sí ibi báyìí mo ní ọjọ́ tó ń dump kọ̀ọ̀kan mo ní kì í ṣe tèmi tó ń dẹ̀ ṣe mistake wọn lọ dump tèmi síbòmí ṣé ti yé bẹ́ẹ̀ why should you understand Is it hesitate me when I just look at somebody iṣẹ́ olè náà fẹ́ ṣá olè ọlọ́run dáríjì mi bàbá ẹ̀ àti máa jalè lójú ẹ̀ a ti ṣe oríṣiríṣi àbí ìyá ẹ̀ àárí ìyá àti tiẹ̀ o bàbá ẹ̀ bí nǹkankan ló bá gbé dàgbà bó ṣe gbaṣẹ́ yẹn báyìí ó lọ jókòó nígbà tó máa dé ń jọ yẹn báyìí ẹnu ẹ̀rùn fù ní fọ́tí ṣé ti yé bẹ́yẹn ó ti gbaṣẹ́ tó bá ti gbaṣẹ́ tó bá ti di lálẹ́ lọ club. Do you know? You see all these bad boys, eh? Whatever they got in the streets that they are stealing, they stole it, okay? They are stealing from the streets, stealing from the people. So when they see you, you are hardworking, You have a plan for yourself. I don't go to club. I don't drink. I don't do bullshit. You understand me? I don't just belong. I don't just want to go out because I want to go out. I don't. At times, if I don't have anything to do in the shopping mall, I don't go there. We want to, if you go to the shopping mall, we want to, we want to buy in or we want to do something in that shopping mall. But some people, and we have money to do this, something we want to do. Whatever we want to go and buy, we have a plan for it. But some people don't go have anything to do. They just go to the shopping mall and do nonsense. Like this one now pick issues to be lifting people, to helping people to pack from one house to from one place to the other. But their target is to be stealing from people. They make hell of money that day. The money they collected, they didn't work for it. They spoil things, the many ones. When they condemn me, my sofa i can tell them okay you want sofa we oh, are take it sofa that is about four thousand plus ah why do you the lady also that lady you saw also condemn my danny then you in your country do you use danny like this you too you also before i started recording you understand me This your you use dining like this in your country. You have to go and sell this out. Sell this. I can help you to sell it. Me, ì tiẹ̀ ní nọ́mbà ẹ̀rìmọ̀ lọ́wọ́ The same girl introduced uh, insurance to me. The insurance they introduced to me that time, they quickly collect your money para para para para. After some time, they be removing your money. If you have a problem, they say, yes, if you have a problem, they're going to give you lawyer, we going to do this for you. work on any problem we wọ́n wọ́n ní ṣe kankan fún Everybody hiding under signation paper and stealing and doing bad things to people. I'm telling you, that boy used to be lifting people's things and is working with that Zimbabwe boy and to be stealing people's things apart from the money I paid that day I think his money is one thousand something I should actually know that the money was one thousand plus for somebody to pay one thousand plus in a day for a job the my house here from this place is not even up to ten minutes yeah it's about ten minutes and it's not that I have a lot of things like that like that that time oh because I was living in a room and a parlor. You know, I was living in a room and a parlor. And the place was messed up that time. I don't even want to live there because I don't even find it. It's, uh, you know, just need. Even when I got my sofa and all my furniture, the people that deliver my furniture say, "Ah, you living in this house with this furniture is not fitting." That's when I started looking for another house, and that place also is not, it's no longer good, and also a lot of you know Nigeria then they disturbing me also they can come into my door now come and knock a lot of things and my door was closed to outside then before I leave in that room one is the door one it has two door two entrance the four entrance was leaked to outside like this and I was having stress I wanted to be lesser than stress I want to be stress free that's why I took this place and uh, unfortunately the people disturbing me they have to connect again with the agent the agent has to deliver the work also he has to to the Nigeria and also the person they also they, they have to send another person in the sense of giving money that day coming to my house and they told them already that there is money given to her oh, that they say I should go and give to the car that's why I share some car up there you know That woman that bought car from me that sued me to court, she's not the only one buying car from me. I've been in my car business before he called me because I polowo my car on the line, not you pay me. But that time, they see me, they know that I'm going up now. They want to bring me down. Wasiu Ayinde, all these criminals that don't want to see you up again when they deal with you. I move on. So there are many people that say, just forgive, just move on. Ikú ọ̀nà ẹ̀bẹ̀ ló fẹ́ pẹ́ tí kò kópa ẹ̀jẹ̀ they now put themselves into the game for me to be disturbing this house and that's why they, every time they want to know your house they want to know the address ẹni tó ń wá mẹ́ ṣe mọ àdírẹ́sì ẹ̀ náà ni olórí burúkú màdámù olórí burúkú tó wà lórí Facebook ẹ sáwìrì ọdọ́ kò lè wọ Canada mọ́ tó bá lè wọ Canada wà lọ́la iṣẹ́ tí mo ń ṣe náà mo help Canada ni kò lè wọ Nàìjíríà kò lè wọ Canada èmi lè wọ Nàìjíríà tó bá fún mi passport mi lè ní I go to Nigeria and bíbáyìí ibi báyìí gan tí mo sọ pé with the support of them many of them that have dealt with me that treat me bad they will regret it today that really they don't actually know the way the story is maybe they don't know that's what i'm saying that's what is coming to my mind that maybe actually they don't know the way the story look like that's why they are supporting wrongly you understand me maybe they don't know how the story look like they don't know the actual facts They don't know the actual fact of the story. Ah, mo ti dúdú, but mo fún àṣẹ skin mi. Àwọn olórí burúkú yẹn gbogbo ara wọn ti jóná gbogbo skin wọn ti fà ya. See? Black is beautiful now. You understand? Maybe they don't know what happened. Do you know what they are doing? Do you know why these criminals are doing this to me then? Like Wasiu and all those criminals, Olori Buruku of them. They haven't believed seriously that I'm going to be deported. Now, Canada don't want me to just go now. Like, be careful, just cool it down. When you hold the passport of Canada, if anybody, nobody can treat you bad. You understand what I mean? Nobody really, when you go to the country, you don't depend so much on the government. You just do your thing like I'm a hardworking person with a lot of good, you know, and I'm not a gold digger. If I go to any country just to do business, not to contribute to the progress of the system, not to contribute back to the system, even where I was born. And that's why if my family do bad things, I rebuke them openly. Some people say, oh, don't do this in public. I want those things. I want my family and my people, my children, myself to be a good example because ẹni tó bá máa dáṣọ fún ìyàn if you want to actually want to clothe others they have to see the one you are wearing that's the meaning of the parable of the adage ẹni tó bá máa dáṣọ fún ìyàn if you want to clothe another person they have to see the one you are putting on you have to you want to be you want to be a teacher you have to be a role model you have to show you understand me i never pardon a lot of things that i do people don't know that i'm not actually fighting any of my family but if you are doing evil I fight your evil on public. When I tell you secretly, you refuse. I will fight that evil for you publicly. I will publish you. And that's what I used to do. That's my philosophy. He hit my daughter. That's why my daughter started calling police. Anyway, I'm not holding anything against the police because many times I celebrate Quebec police. Yeah. And many times I celebrate Quebec police. I see them outside and I love them. Because then they don't maybe they don't know exactly what is happening. I tell you, maybe they don't know what is happening, but by now they understand. By this picture that I posted now, this person is secretly detective, for police of Canada should be going after this person. They should try to know them. Not because of me, even me, because of other people, because you don't know me, you don't know me, you don't know me. Who are you? Who are you to the system? You are dangerous to the system. Somebody gave you a work to do and you stole a lot of things from that house. You didn't finish the job. You destroy a lot of things and you still claim right and you still beat the child. You are harassed. Many crime was committed at it. And this for some time. I'm telling you this is. It's not because I, I, I got all what I wanted, but I'm telling you nobody can do that bullshit again now. And if anybody do bullshit to me, Nigeria send you to do bullshit to me. Promise, I promise you regret it later. If I if I don't complain about it, the law will make sure he maltreated you the way you do. Because you should find out you don't, it's not, you know, when people don't do evil, don't treat them like evildoers. When people are not criminals, don't treat them like a criminal. Treat criminal like a criminal. Treat good people like a good people to encourage goodness in the society and for all that our leaders to also have peace of mind and for the society to be saved. Anyway, that's the second part of it. The second video is towards three. I'll keep the third one for a reason, for purpose. When I tell you I have a lot of video, it's not because I didn't move on. You can see it's four years now. I move on. But ìyẹn ogun ọdún a máa gbóná. Apart from this now, apart from the treatment of if I still want to treat the fuck up of all of them over what they have done to me, we can still treat the, the fuck up. But even the country, the police can still treat the fuck up of this guy. And with what I posted here, he can still get judged without them calling me to come and do anything because they will be going. they will be monitoring exactly what he's doing. He can hand off his life in jail boasting that you don't know me, that he's a criminal. That he's telling me authoritatively that you know me and he's, a, he's pointing, he's trying to, uh, you know, to brag that he's a criminal. You don't know who you are talking to. You don't know we fuck your liar, liar up. You can see, you can do not shit. But you find yourself in jail. And because we are going to be helping our society by me posting and also analyzing and telling this and showing this. A lot of people say, oh, maybe she's bitter. Of course, when you are when you are being maltreated wrongly and people taking for what you are known, you are being punished for what is not what you are known. when you are being cheated somehow, you feel bitter because I have my senses with me. Every man, every woman being you asked to. But at the same time, we are trying to work for our society. We are trying to help the other people who can be affected for tomorrow by these evil ones. That's it. We give thanks to God Almighty. Now, you tó to níbí be me ní dárúkọ ẹ. O ní o ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ìlú wo ló wà tó ní o ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ẹni tó bá ń bọ̀ láti ibi iṣẹ́ ò lè ráyè láti máa wò kíní tẹ́mi bá ń bọ̀ láti ibi iṣẹ́ ẹ̀ tó bá yẹ pé mo ṣe ṣiṣẹ́ tó bá yẹ pé mo wà ń bí iṣẹ́ má kàn fẹ́ mo fẹ́ kàn fẹ́ glance to tí mi bá less busy tí mi ò ṣiṣẹ́ màá máa mú kàn lè wo nǹkan kan bọ̀ tó ń bọ̀ láti ibi iṣẹ́ ṣé o gbé dání ni àbò ń wa mọ́tò ló fi ń wo ẹni tó bá ń bọ̀ láti ibi iṣẹ́ máa ń ṣe chat ni tó máa gbé sínú mọ́tò tó bá máa tẹ̀ live àmà wò tó bá ń bọ̀ láti ibi iṣẹ́ you no have way to ìwọ ò lè máa wo fíìmù tó bá jẹ́ pé o ń drive gan kó máa gbọ́ nǹkan tí n bá ń sọ kó tó máa ráyè comment tó bá jẹ́ pé o ń bọ̀ láti fi ṣe so what you are putting here together ológìnì kọ́ ló pe rẹ̀ is is a pure lie just want to say that ìwọ òsun ni bí yọpọ lọbẹ iṣẹ́ abó bọmi ni oníṣẹ́ lóko o ò níṣẹ́ lọ́wọ́ fuck off. I block your ass. ẹ̀yin kankan tó bá wá rán wáyé náà bí oníṣòro bí aládánwò àwọn tó máa put àwọn èèyàn down tá máa ní you are working iṣẹ́ tí ẹ ṣe náà nǹkan ẹ ń jalè tí wọ́n bá máa pe Wàsíù jáde ń ṣe àbí Màláíkà àbí gbogbo Pàṣùmà ẹ máa lẹ́ ń ṣiṣẹ́ ni ẹ̀dẹ̀ ń jalè ṣẹ́ṣẹ́ lẹ̀ ń ṣe àbẹ́ ń jalè ń gbò. Mary Taiwo thank you only I respect because always frank the truth is the truth had to be said By you saying the truth, we are helping our society, saving others. What they have done to my daughter then, for because these people, because they want to attack you, they were they want to steal from you. They want to protect from themselves after stealing from you, they attack you. For people to think they are victim. They attack you, they stole from you, they did many things. They still attack you again to protect themselves for people to be thinking that they are victim. This is crook brain. This part of crook brain people are spending are using against people. Anyway, Heavenly Father, we say thank you for this moment. We worship you, Lord, because we give all the glories to you. The enemy, what they are doing, they've tried. Oh Lord, but you, Lord, you are better than them. The enemy have failed. They are failure in my life, my daughter's life. They've tried many things for us to be to be discouraged, to be sad, to look downcast, to believe that you are not in existence, that to believe for us to be thinking this world belongs to the wicked ones. No, the earth is the Lord and everything in it. You are owner, you are the original owner of this world, not demon, not wicked soul, not wicked people, not killers, not terrorists. You, God, you are the original owner. I say thank you because you are God for the strength, for the grace, for the opportunity. It's just by your grace. <laughs> the little girl is not little in you because you are a big God that live in my daughter Sarah. Yes, your daughter. You are a big God that live in us. We are just a little girl. They look at us like we are weak vessels. But they forget that the strength, the strength of this world, the creator of this world, the light of this world, the beginning and the end of this world is in us So we are no longer a, ve- a weak vessel. We are stronger than the enemy. We conquer the demon. We conquer principality, the rulers of darkness. We conquer the enemy, the camp of the enemy. is already in fire. It's in confusion. It's, you just give thanks to you. It's not by our power. It's by your doing. You are marvelous in my side, my daughter's side. Lord God Almighty, today is Thursday. We thank you for all things we have been through. It's not us. It's you that see us through. It's you that see us through. Oyeni, see me through, Lord Jesus, see me through. See me through, see me through, Daddy. Daddy, see me through. There's a race I must run. We are running the race. There's a victory. There's a race I must win. There must, there, there's a victory. I must win. Give me power every hour to be true, you know, see me through, give me power every hour, see me through, to be true. Oh Lord, there's a race. We are on the race. We shall not fall apart. I will not fall apart with my children, with my people, with those who love us. We shall not fall apart. Things shall not fall. We shall not fall apart. Our grace shall not fall apart. Our strength shall not fall apart. Our hope shall not fall apart. You are God. You are not a man that should lie. You are our strength. You are our leg. You are our eyes. You are our mouth. You are our strength. You are our yesterday. You are our today and forever, man. I say thank you for everything. Thank you for wonderful daughter you have given unto me. Thank you, Lord. Hallelujah be unto your name in Jesus' name. For I pray all those Goliaths, all those evil that wanted to contend with us, that wanted to destroy your father, destroy them bó ti wù kán gbilẹ̀ tó láyé ẹnikẹ́ni tó bá lóun fẹ́ pa wá rẹ́ Olúwa pa ìdábẹ́ rẹ̀ lórúkọ Jésù gbogbo ẹ̀dá tó bá lóun fẹ́ pa ọmọ mi rẹ́ Olúwa pa ìdábẹ́ rẹ̀ lórúkọ Jésù gbogbo ẹni tó gba kọ́ńtàtì òkùnkùn láti pa platform mi rẹ́ láti pa ògo mi rẹ́ láti pa ọmọ mi rẹ́ Olúwa pa àwọn ìdábẹ́ lórúkọ Jésù gbogbo ẹni gbowó gbogbo ẹni sanwó láti pa èmi àtọmọ mi rẹ́ Olúwa pa àwọn ìdábẹ́ lórúkọ Jésù wọn ò ní mi ní ṣe parẹ́ o ọmọ mi ò ní ṣe parẹ́ o ilé mi ò ní ṣe parẹ́ o ògo wa ò ní ṣe parẹ́ o àwọn olólùfẹ́ mi ò ní ṣe parẹ́ o a ò ní ṣe parẹ́ lórúkọ Jésù gbogbo ẹni fẹ́mi fẹ́re a ò ní ṣe parẹ́ gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ àlùwàṣà sí mi Ọlọ́run jọ yóò dẹnu ẹ̀gàn gbogbo ẹni tí n bá pọ́nlé tó sọ̀rọ̀ ẹ̀dí o tó wá ń lò mọ ayẹyẹ mi olú ayẹyẹ ẹ̀dá bẹ́ẹ̀ bó ti kó ga tó láyé olú àgbé e wálẹ̀ bàbá mi àti Ọlọ́run olú àdìde o jà fọmọ mi olú àjà fún mi o gbogbo àwọn tó wà lábẹ́ ogun tó jà mí olú àjà wọn lógun tó jọjọ orí w wọn lọ ogun tó ju agbára wọn ogun tó ju charisma wọn olúwa fi jà wọn olúwa fi jà wọn èmi bọ́lá fọláṣadé mi ní from glory to to, um, to zero mi ní from glory to zero lórúkọ jésù ah marika po satayaba gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kí n lọlẹ̀ olùwàgbé ẹ̀dá bẹ́ẹ̀ lọlẹ̀ gbogbo ẹni tó fẹ́ kí n ṣubú olùwàgbé ẹ̀dá bẹ́ẹ̀ ṣubú gbogbo ẹni tí n bá pọ́nlé tó bá lò máa pa ògo mi olúwa pa ẹ̀dá bẹ́ẹ̀ tilétilé tọmọtọmọ togotogo máa pa wọ́n máa pa wọ́n gbogbo ẹni bá lò máa pa ògo mi tó bá lò máa pògo ọmọ mi olúwa o pa ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa pa ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹni tí n bá pọ́nlé tó bá wọn lórúkọ jésù iṣẹ́ òkùnkùn lórí ayé mi lórí ọmọ mi olúwa bàjẹ́ gbogbo àwọn tó bá mi jà olúwa bá wọn jà gbogbo ẹni dogun mọ́ mi olúwa dogun mọ́ wọn lórúkọ jésù gbogbo ẹni dogun mọ́ mi olúwa bá tọmọtọmọ bá jà bẹ́ẹ̀ lórí kò ní yí padà mo gbàdúrà ní wákàtí gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó fẹ́ mi fẹ́ re ire ni ti yín o lórúkọ Jésù ẹni fẹ́ mi fẹ́ re ire ni tiẹ̀ o ẹni fẹ́ mọ̀ mi fẹ́ re ire ni tiẹ̀ o ẹni fẹ́ mi fẹ́ re ire ni tiẹ̀ o ire ni tiẹ̀ o ẹni fẹ́ mi fẹ́ re ire ni tiẹ̀ o all those people that have been a blessing to me Lord bless them in the name of the Father the Son and the Holy Spirit marika poso taya baba gbogbo àwọn tó pe àwọn ní èèyàn rere tó jẹ́ èèyàn búburú tó dìde ogun sí mi ọ̀run dìde ogun sí wọn dìde ogun sí wọn dìde ogun sí wọn dìde ogun sí wọn dìde ogun sí wọn ẹni dìde ogun sọmọ mi y yẹ́ríkà pọ́ọ̀sì ọ̀tàyàbà ogun tó ń wá lórúkọ jésù gbogbo àwọn òmìnira tó ní pé wọ́n jù mí lọ láyé ó yá o ọ̀run gbé wọn mì gbé wọn mì gbé wọn mì gbé wọn mì gbé wọn mì ogun tó ju ogun tó ju ọ̀tá mi lọ ọ̀run gbé bá wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní padà thank you father gbogbo ohun tí ọ̀tá rò pé àwọn ṣe fún wa àwa ń yọ̀ nínú olúwa nítorí pọkàn wa balẹ̀ bẹ́ẹ̀ ni àwọn rò pé wọ́n ṣe God is exposing you. Any man or woman that do evil to me and my daughter, you are not doing it to me. You are doing it to God. And yes, God wants to expose you to the whole world. Anybody to tó bá near ní ènìyàn rere àbí tó sì jẹ́ ènìyàn búburú ni. Lórí ayé mi, I expose them. Bello, my máa rí kò ní padà. Ẹni bá fẹ́ kí n sunkún, ẹ̀dá bẹ́ẹ̀ ó sunkún. Ẹni bá fẹ́ kí n ṣòfò, ó ṣòfò. Ẹni bá fẹ́ kí n sọmọnù, ó sọmọnù. Ẹni tó bá fẹ́ kí bíbá mi, ibi máa bá ẹ. Èmi wá sólẹ̀ ní Canada ni. Bẹ́ẹ̀ ni o, màá ṣe rere. Ire ìlú I'm be praying and I'm be be doing a good job for this country. Barely, goodness of or uh, mercy of this country shall be my portion. I will flourish in this land in the name of Jesus Christ. I pray for my nation. I pray for my this place, my, my nation. This is my second nation. I pray for it. I pray for people. Peace of God all over bẹ́ẹ̀ ni for these people those who in the war front father to them east west north and south bẹ́ẹ̀ ni o ọlọ́run tó dá ayé àtọ̀run òun ló dá gbogbo ènìyàn mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tó wà nínú ìṣòro ọ̀run o jọ o yanjú ìṣòro wọn bẹ́ẹ̀ ló máa rí tó bá ti yanjú ẹ̀ má sọ mí sínú ìṣòro má sọ mí sínú ìdààmú lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ẹ wọ́n máa ní a máa máa yọ lẹ́nu ni a oppress ni ó máa di ọlọ́run máa oppress ẹ ọlọ́run máa gbé ẹ oppressor o oppressor o oppressor o So I hear ni wọ́n ṣì tó sọ pé ó fẹ́ oppress ṣọ́mọ mi ni wọ́n ṣì tó ló the Lord will render you useless the Lord will demote you whatever you wish for men will be your portion ajajẹ tí mo ti ṣọrẹ fún láyé tó sọra ìdógún fún mi ọ̀run máa ṣèkà fún ẹ ọ̀run máa bínú sí ẹ ọ̀run máa bá ẹjà ọ̀run máa fojú ẹ gbolẹ̀ ẹni ṣèkà fún ọmọ mi Adébùkọ́lá ọ̀run yóò ṣèkà fún ẹ ẹni máa ronú kọ̀dà kó nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀run dáríjì ọ orílẹ̀-èdè Canada a ò ní gbọ́mọ sí a ò ní gbọ́mọ gbé orílẹ̀-èdè Canada there shall be peace there shall be joy In Jesus' name. Oh Lord, I pray for all the country that care for me. I pray for America, great America. God bless America. God bless Canada. God bless my country, Nigeria. But even ones that is evil, that go after me seriously, the Lord will not bless you. The Lord will expose you. The Lord will destroy you. The Lord will fight you. The Lord will destroy you. The Lord will fight you. The Lord will destroy you. Those who go against me, who fight me, who fight my daughter, the Lord will fight you. The Lord will fight you. The Lord will fight you. The Lord will fight you. It will render you useless. But those who love me, who care for me, who really appreciate the good job that I've done for me, I've done many great job, and I shall not, <laughs> I shall not be paid with evil. Bible said those who pay evil with good. Then I ṣe even tó bíbí san ibi òní kò nu ayé rẹ̀. Bó jẹ́ pastor, bó jẹ́ babalawo, bó jẹ́ àfà, bó bá fi bí san orefun mi, ibi òní kò nu ayé rẹ̀, kò ní kò nu ayé ọmọ rẹ̀. Ọ̀run yóò bá ọ wí, yóò bá ọjà, yóò ṣe bó ṣe ṣe fún mi, yóò Thank thank you father ẹ̀mí to ń sin ọlọ́run tó ń yan ọlọ́run tó ń ga lójoojúmọ́ ọlọ́run gbé wọ̀ mí ẹni bá ló máa pògo mi ó lọ́ọ́ pògo ẹ̀ ó lọ́ọ́ jọ jábọ́ bẹ́ẹ̀ ni ẹni tá a bẹ̀ níṣẹ́ sí mi ẹni tá a rán níṣẹ́ rọ̀rọ̀ pé òun lè jẹ́ agbẹnusọ fáwọn òkùnkùn ayé tó ń pera wọn ní ìmọ́lẹ̀ olúwàjọ́ mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run tú láṣìírí àṣẹ ti tó ti ń bò tẹ́lẹ̀ má jọ bò mọ́ bá mi tú tú tú bàṣọ lára gbogbo ọ̀tá ayé mi bẹ́ẹ̀ lórí kò ní padà in Jesus name amen. ẹ ṣé o tẹ wá gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì fún wa god bless you all kò ní bàjẹ́ fún yín the almighty god will be with you ó mú exodus fourteen wá ìyá bá yín kà let me bring it for you we read exodus for you let me search for it i want to search it okay mm, thank you daddy àwọn èèyàn fẹ́ ká wà discouraged ni àbá ti wà discouraged ni hey <laughs> we are encouraged àwọn èèyàn máa rò pé àwọn ń ṣèkà fún wa ni wọn mọ̀ pé ọlọ́run fi expose wọn ni Joseph ní búburú lẹ́yìn ọ̀tá mi ó ní ọlọ́run kò fi ó ní ọlọ́run sọ gbẹ̀dìrì fún mi àwọn ẹlòmíín sì wọ́n tún ti ń gbéra láti ṣe búburú wọn mọ̀ pé ọlọ́run fi expose wọn ni you better stop it mi ní sọ pé kò stop ẹ̀ ìwọ fẹ́ ṣe burúkú fáwa ọlọ́run fẹ́ fi expose ẹni bẹ́ẹ̀ ni a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òsínú wòlíì tó máa sọ tí ò ní wá sí mo ṣe máa sí pé tọ́lọ́run bá ti fẹ́ kò sẹ́ni tó wá sọ́dọ̀ mi tọ́lọ́run ò ní ní tó bá wà nínú rẹ̀ ó máa ṣe síta ṣáà ni tó bá sọ pé ọmọ Ọlọ́run ní ẹ́ ń tètè o tó bá dọ́dọ̀ mi àwọn mọ̀ bóyá ọmọ ọlọ́run ní àbọ̀mọ̀ èṣù àwọn mọ̀ tó ń sìn bẹ́ẹ̀ ni bá ṣe wà yìí kì í ṣe mo kò lè respect èèyàn lọ́jọ́ orí bọ̀ mi mo <laughs> tí n bá pọ̀ ilé náà kò ṣe pé bóyá o jẹ́ ọlọ́run mi bẹ́ẹ̀ ni dẹ́ no dúró ná má jẹ́ kọ́ lọ́run má gbàdúrà o tó bá wà tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó bá wà lábẹ́ omi olúwa má tù mí láṣìírí o kó ronúkúwàdà rẹ ní o má tù mí láṣìírí gan ọ̀ràn o má tù mí láṣìírí ọ̀ràn o ronúkúwàdà kó nẹ́ṣẹ̀ rẹ ní o torí pé àwọn kan wà tí ah kí ló dé ẹgbẹ́ ò mú bọ̀ bless me Jesus Christ ah ah kí ló fẹ́ fa cold ó hmm. oh, mo lọ mú mi tó tutù lóru gbà oh this is cold. Mm. I'm coming. Mm. àwọn èèyàn kan máa wá wọ́n fẹ́ máa fààyè ẹ̀ gbá table tennis ni o wọ́n máa ní you are from zero àbí glory to zero ẹnikẹ́ni tó bá fẹ́ wíṣ ayé mi ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀mọ́ ni jẹ́ nǹkan orin kan fún yín kí n tó kí n tó search fún ẹ i'm trying to search but i'm trying to mo ń bọ̀ mo ń tẹ bible mi olúwa jẹ́ kí báìbù mi ṣí. I'm coming. I will read for you. gbogbo ẹni bá ń gbàdúrà lòdì sí ayé mi tó bá ń dárúkọ mi gbàdúrà òdì Olúwa jẹ́ kádúrà ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù hmm. nífẹ̀ẹ́ bí fún mi Olúwa jẹ́ kí ibi bá gbogbo representative òkùnkùn lórí ọ̀rọ̀ mi Olúwa jọ ń jẹ̀bi ẹni ṣe competition pẹ̀lú ayé mi Olúwa disgrace ẹ̀ mo ń delete many things di ma ti when my ti gallery mi bá full bẹ́ẹ̀ yẹn i'm deleting something and it's not deleting now what is it go. See? See? Fóònù tí mo lò ń sìn sìn kò fẹ́ kí n ó fẹ́ kí n máa lọ nìyẹn. See the way God is talking to me. See láti ẹ̀kọ́ fóònù tí mo lò láti ẹ̀kọ́ bí mo ṣe ń tẹ ojú ẹ̀ lónìí mo ti mo ti delete many things ṣe é bó ṣe ń ṣojú. Odidi iPhone fifteen. ó dà pé understand mi ì ṣakọ o kì í ṣe pé mo fi ń ṣakọ o ó ti torí ẹlòmíì náà sọ pé kí ni fóònù wọn á gbélé jáde mo dúpẹ́ tèmi o tí ò sí àwa ń fúnyàn ní gbogbo àwọn pásọ àti fúnyàn àti fún àwọn èèyàn oríṣiríṣi àáfàá gbogbo wọn láti ṣe oore fún àtàwọn olórin àti gbogbo ẹ àwọn èèyàn tí ìṣòro fún wa ń sìn so adúpẹ́ fọ́lọ́run so we are blessed i am blessed i carry blessing of god we cannot be cursed okay de wọ́n gbé ogun tiwa báyìí wọ́n fẹ́ ká wà deported ni a tún wà wé ìlú àwọn ìlú tún sọ pé a máa lọ we are nice people okay ẹlòmíì wọ́n sọ sílé ni èmi mo sọ pé i want to go to Nigeria i want to visit kì í ṣe pé mo fẹ́ lọ ní mo fẹ́ mo fẹ́ takú sí Nigeria mo kàn fẹ́ ṣe àwọn nǹkan kan ní Nigeria táwọn èèyàn ti pé ẹjọ́ kọ mi yẹn kí ni ó fẹ́ ṣẹlẹ̀ àwọn tó ń rè pé ó máa ṣe mí léṣe àwọn ló máa embrace mi hmm àwọn ìka yẹn kàn fẹ́ máa fi sísítẹ́ẹ̀mù sọ pé ẹ ti understand pé wọn ò fẹ́ mi àwọn ta ni wọ́n fẹ́ lè àwọn èèyàn mímọ́ ló gbọ́dọ̀ máa gbé lò kì í àwọn evil people tó ń pera wọn léèyàn rere. I want to open it again see Bible I want to open Bible see you can see see see I'm opening the I want to open the Bible see. <laughs> anything you see. So, can you read for us Exodus fourteen fourteen? We cannot cram everything on our head. Èyí tó wọ́n ṣe ẹ̀ka tó nìyẹn tó dẹ̀ fẹ́ can you read it here? Mary Taiwo Exodus eh? read for us now or you write here and tell us what he said. Okay? I want to open Bible now. It's not open. Mo fẹ́ open ẹ̀ kí n kà fún wa ní o. Ó ti yé. But mi ní gbàgbé. Tí má jáde, tí má padà jáde. Tí má padà jáde ń sìn. I will read that fourteen fourteen. I won't forget. Ah, mo ti rántí Exodus mo ti gbé sórí fourteen fourteen. So whatever he said, we're going to talk about it. Okay? So thank you so much. please uh, abroad when you don't say because of your cheat i mean opportunity okay well done sister thank you ẹ máa fún wa ní star gidi ẹ má máa fún wa ní ọ̀rẹ́kùnrin Frank ẹ má máa fún wa láwọn kiri kò dáa ó tẹ̀lé ẹnìkan tó máa ń fún mi ṣadé ṣadé mi ìrìlẹ̀ ẹnìjọ́ mẹ́ta ó máa ń fún mi ní star ẹnìkan náà tó máa ń fún mi star Peter Peter ó dàgbé mi ti gbàdúrà fún àwọn orílẹ̀-èdè wa ọlọ́run jọba súre fún àwọn orílẹ̀-èdè wa. Mm. So, I'll be sharing some of my old video in my former accounts that I'm not using. I'm not using the accounts for now. It's not that they block it, but I'll be using it at times also. So that's my. I'll be sharing video from there and post paste on my on my platform. So don't don't look at it It's not a thing that happened now. Some are four, five years ago. Some are even going close to six years, 2019. I saw some of my video, 2019. The video is not so bright like this. You understand me? Kò síná púpọ̀ báyìí ń bẹ̀. Mi máa dáka dàbí pé èèyàn dọ̀tí. Kò ń ṣe pé èèyàn dọ̀tí. Kámẹ́rà yẹn ni téèyàn ń lò nígbà yẹn. Nígbà yẹn náà kò tíì sí bóyá àti ìjà sí i don't know ṣá it depends of the camera but the camera yẹn kan lè máa wo ẹ máa wo quality tó wà nínú ẹ okay mo ń bọ̀ máa kà á sí ẹ máa wo quality tó wà nínú ẹ àti quality ọ̀rọ̀ tá a sọ àti the kind of quality àyàn náà tó ń sọ̀rọ̀ àti aṣọ tá a bá wọ̀ náà quality ni ó ti yé ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ẹnu mi quality ni èmi gangan bí ó ti wù kọ́lọ̀ tí ń bá wù kí n gbé àmì quality lèrè it's not until téèyàn bá lọ búra àbí nǹkan mẹ́yìn téèyàn bá tó pupa náà fún àyè ojú ẹ̀ but the quality of what I carry and the way I look okay ànígbà yẹn gẹ̀dẹ̀rẹ́ you know mo lè yọ <laughs> ọ̀rọ̀ máa ń gbóná nísìnyí ẹ̀rí pé à ń fi cool à ń cool down nígbà yẹn gan tẹ́ bá lọ wo ṣíà tí mo fi jókòó ó yàtọ̀ sí tí mo fi jókòó nísìn so bẹ́ẹ̀dì tí mo ń sùn sí gbà yẹn ó yàtọ̀ sí ní six years ago ní Canada èmi nìkan kọ́ ni máa sùn sórí bẹ́ẹ̀dì èmi àtọmọ mi ni bẹ́ẹ̀dì tá à ń sùn sí èmi àtọmọ mi kọ́kọ́ ń sùn sí nígbà tá a dé <laughs> ọmọ ọ̀dọ̀ mi ò <laughs> mi lè gbé ajá mi sùn sí ní nàìjíríà but you know i will learn we have seen a ti wà nígbà tá a rí jẹ a ti wà nígbà tá a rí jẹ a ti wà ní ìlú tí ó jẹ́ pé anybody ò kí ẹ̀ fún ọba ṣe ń jẹ́ ìyàtọ̀ tá a dẹ̀ ṣe dáadáa fáwọn èèyàn ẹ ti understand a dẹ̀ tó wà mí tó ti kí ẹ̀ fún wa tó jẹ́ pé look at them a lot of great people president on wo platform God bless all those presidents all those prime minister all those people great people in power that watch my platform the Lord will protect me protect my children protect you protect your children protect your nation he will give you peace of mind for your nation peace will reign in your nation and your tenure it will be a goodness a blessing at that moment every moment you are in power it shall be a blessing to the country You shall continue to be a blessing to yourself, to your family, to your children. In the mighty name of Jesus, the Lord will protect you. As you are doing a great job, a great work for the country, the Lord will continue to work for you. The Lord, things will work for you. Your nation will work. Nigeria will work. Yeah, Canada will work. America will work. Our children will be protected. The Lord will be with us in Jesus' name. Thank you. And here you write and continue so The Lord shall fight for you and you shall hold your peace. Thank you. That's good. Yeah, be <laughs> You know, at times when when we are talking like this, it's not God, it's not that God has not fight for us. We don't Guguma know the situation of these people. The person that was living that uh, is agent in my house before, it was agent. After that, the landlord himself take over the house. He said he doesn't want the agent again. We don't know what happened. Okay? The person that said, you don't know me, you don't know me, we don't know even know maybe is in jail now or is in, in bad position or in good position. You don't understand? So God you have been a faithful God fighting the battle. If you are, if God have not been for me, tí Ọlọ́run ò bá ti wà fún àwa, níbo làbá wà lónìí? ti ọlọ́run ò bá strength wa kọ́lọ́run wà pẹ̀lú wa ẹni tí ọlọ́run wà pẹ̀lú ló ń sọ̀rọ̀ tá à ń sọ yìí òun ló ń ṣe testimony yìí the reason why a lot of people maltreat us It's because they believe that we are going to be, with all the petition and the evil work they have done, we are going to be deported. And on this Facebook, they be telling me, ìyàwó èrè tó wà lókè lọ́yẹ̀, òkè lọ́run yẹn tó wà nsàlẹ̀ igbó yẹn tó wà nínú igbó sàlẹ̀ lọ́hùn, òkè lọ́hùn báwo lójú máa ma sọ pé òkè lọ́hùn, bọ́lá máa ma lo òkè fáwọn òkè tó wà nísàlẹ̀ lọ́hùn yẹn, ìsàlẹ̀ nínú lẹ́mẹ̀. A máa ní tó bá tí wọ́n bá ti deport ẹ báyìí wọ́n máa gbé lọ sábísà. That's the plan. Àwọn tó ń bẹ̀ ń ṣe àwọn politicians tó bẹ̀ ń ṣe gbà yẹn. Plan tó ń ní nìyẹn. Àwọn politicians tó ń support kí lorúkọ ẹ̀ àwọn criminal tá a dárúkọ yìí àwọn iṣẹ́ tó ń bẹ̀ nílẹ̀ tó ń fọ ohun tó ń fọ fún fèrè ni wọ́n ń fọ you understand me because àwọn kan àwọn bá àwọn kan ló jẹ́ bàbá àwọn fọ Sambisa àwọn kan ló jẹ́ ìyá aláya Sambisa forest tí wọ́n ní àwọn tó wà Sambisa so definitely ta fi sọ fún pé terrorist wọ́n rò bí apurọ́ they are telling them pé ẹ̀ so àwọn ta place sí Sambisa àwọn èèyàn ta kó sí Sambisa wọ́n ló wá ń sọ̀rọ̀ nípa pé say no to killing say no to terrorist wọ́n dẹ̀ sọ fún pé tó bá ti lè deport ẹ̀ báyìí o Sambisa ni wọ́n gbé lọ olóńsọ̀ngbà yẹn ìyá tó wà sálẹ̀ nígbó inú ilẹ̀ bẹ́ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ òun ló sọ ìstéèdì mi tẹ̀ ní sọ pé ìyá tó wà lókè mẹ́ẹ̀ torí ọ̀rọ̀ mẹ́nu mi àṣẹ ni ìyá tó wà ń sálẹ̀ mẹ́ẹ̀ ìsàlẹ̀ nílé wọn tọ́lọ́wọ́ bá wà pẹ̀lú wa ta ló máa bóla wa bá wà lónìí do you know what the enemy have done ìkan kékeré la kàn sọ yẹn òkè ọmọ mi ìwọ̀n ti tọ́ṣọ ẹ̀ tó this extent brain ẹ ti wà shattered ó ti dìdàkùtà ó ti sọ pé oh no ó ti change But instead of that, they give my daughter courage and pray. I teach her how to pray, and that I tell you, I tell her, anybody which will against, just pray. If they plan evil against you, it will backfire. Pray now. When you when I tell my daughter to pray, apart from the secret prayer you pray, you see anytime I call her to pray, she will say every plans of the enemy shall backfire. It's part of because she realized that actually I don't offend the enemy. I don't offend some people, but they choose to be enemy of innocent person. And she have realized it, and she cannot forget it. She she doesn't hold on to it. She doesn't feed them, but at the same time, she will pray against them. You understand me? So, búburú Otaro, ọ̀tárò. Wọ́n kàn expose ara wọn ni Ọlọ́run dẹ̀ tó ń gbé ìdílé The child know how to pray. You know that, you know, the way you do to Lagbaja, you cannot do to Tamedu. You now use that to tell my daughter, don't do this, don't follow this. Remember the, what happened to this also and so then he listen so búburú ni ọ̀tá wa rò wọ́n mọ̀ rere our God will fight for me and I will hold my pain he's fighting and he's he's he won God and winner every time. Hmm. mélòó la fẹ́ kalẹ̀ yín adépèlé àwọn ọ̀dà gbogbo àwọn tó ń sanwó tó ń ṣe gbogbo òṣì tó ń ṣe rádaràdá yẹn àwọn ọ̀dà lónìí they regret their life kò sẹ́ni tó dín pẹ̀lú tó máa fìyà jẹ mí tó ní regret ayé ẹ̀ ò ní bára ẹni bí tó kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run bá sọ pé gbé sókè you will be lifted up your story will change. Thank you, Father, for this moment. I worship you, Lord. In Jesus' name I pray. Have a wonderful day. I bless all my well wishes, all my those people who comment. Let me see, maybe I can open the Facebook. Maybe it has stopped. Thank you for the message, for the courage. Thank you so much, Mary Taiwo. God bless you also we fight your um, they will fight your battle and you hold your peace then you the Lord shall fight for me for you and you shall hold your peace yes you bí ṣe wà nìyẹn o bí ṣe wà nìyẹn o hmm, well. ṣe Mm. Now, this is auto sources. I feel you. In auto sources, a lot of people comment on two auto sources Ola. In auto sources, a lot of people comment on two auto sources Ola. But I didn't see you, but I can see you now. Let me see you. Okay. Okay. Okay, only you pray for all the country. Thank you for so much. Yes, it's our duty. Gbàdúrà fún Jerusalem eh, that is Ishola. Thank you so much. Uh, now the few people who say who press comment uh, like and love under this. Okay, Arike. Hold on. Arike na. Sagi Aziz. God bless you. Thank you so much. Ayọ̀ Balógun, God bless you. Ẹ ò Jimmy Mayor, God bless him. Ìṣọ̀lá Olúwa, Ọlá Olúwa, Ògèdèǹgbé, God bless you. One special blessing. Motunrayo, Nofisat, God bless you. Kò ní bàjẹ́ fún St. John Spiritual Herbs. Ugh. Ah, ó ga ẹ̀yin náà tẹ love and like spiritual house ó ga ọ may God bless you too spiritual herbs yẹn náà ni gan thank you sha for showing me love irúfẹ́ tẹ fi wọ́n sí mi ọlọ́run máa mi fi wọ́n sí yín ajára God bless you ọlọ́run àfífẹ́ wọ́n sí yín náà alájà fausat àwọn muslim ló kọ̀ bí wọn thank you so much àwọn muslim ló pọ̀ ń bí báyìí sí owó orúkọ tí mo rí ẹ Elizabeth ọ̀rẹ́ pẹ̀kún God bless you. Ìbírónkẹ́ Títílayọ̀. God bless you. Fọláṣadé Tolúlọpẹ́ Àjàní. God bless you. Ayọ̀mídé Daniel kò ní bàjẹ́ fún yín. God bless you. Ẹsẹ̀ nìkan lẹ gbé síbẹ̀. Rashidat God bless you. Kazeem Adéṣínà. God bless you. Akínlóye Emmanuel. God bless you. Gbogbo ẹ̀yin tẹ́ fi láìkì sí bíbáyìí láti rí ọtún ṣoṣoṣo lá kò fún yín ẹ̀ nígbọ̀mọ̀ sí ẹ̀ nígbọ̀mọ̀ gbìn èmi náà nígbọ̀mọ̀ gbìn orí wa ò pé ní ọ̀tá ò ṣẹlẹ̀ wa lórí ìbànújẹ́ ò tọ́ sí wa ogun ayé ò borí yín o kò ní borí wa o in Jesus name yeah let me go to Otubola I want to I give you special prayer for your kindness yes I'll give you special prayer for your kindness here and also the people who press love and like here um, sorry. I want to put it up. any ẹnìkan tó fi love sí. Thank you. I want to. move a prayer. fẹ́yìn náà hmm. I'm going to pray for you guys also. I want to recognize your presence. It's good to recognize your presence. Mm, it is we get what I'm coming first. I want to see how will I do it now. Open link. Please hold on for me a minute. Bless me, Jesus Christ. for my Bless me, Jesus Christ. No weapon fashioned against me shall prosper. This is well, my spiritual money. I'm trying to check this one from Motobola. Okay, hold on, hold on, hold on. Yeah, yeah, yeah, yeah. Oh. orí Auto Bola lè ok out. Mm-hmm. Uh. Anyway, I'm trying to call your name out here. It's not giving me option on not to Hold on, because I just cross post to the Otobola. From Otobola and Moto cross post really. So it's not giving me option. Wicked one. Oh. Good people. Anyway, ma'am, security, security, I just want to call your name out. Sorry, I'm looking from this place now. See what I can see here. Some of you who don't comment, who like, I don't see your name. So I want to pray for you, all of you that are supporting my page. The Almighty God will support you. The Lord will put smile on your face. He will destroy your enemy for you. You will not be my enemy. My daughter will not be your enemy. So apart from me and my daughter, anybody that tries to be your enemy, I will not be your enemy. I will not be my enemy. I will not pray against you. Yes, but I pray that Lord Almighty will settle your fight. The Lord will fight your battle, will settle your case. The Lord will set you free. The Lord will grant you your good at desire. The Lord mighty will put smile on your face, will change your story for better. The Lord will not release you to the hands of the enemy. Enemy will not triumph over you. Enemy will not glorify themselves over you. The Lord will demote your enemy, will demote all our enemy. My enemy, my children, enemy, and your enemy will be demoted. I, myself, my daughter, you that is loving me, showing me love, genuine love. The Lord will promote us, will catapult us to the realm of financial breakthrough, to the realm of breakthrough, to the realm of goodness, to the realm of success, The Lord will heal those who are sick among us. The Lord will put smile on our face, with laughter in our mouths. He give us testimony, and the letter of testimony shall be our portion. The Lord will change our story for better. It shall be well with us. For all the people watching from other platform, also the Lord will support you. As you support my page, the Lord will support you. I appreciate you all. Thank you so much. Bye for now.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 I will rise and shine for my light has come. That is our watchword. I, Bola Folashade, together with my people, together with my daughter, my children, we shall rise and shine for our light has come. We together with my children, we shall rise and shine for our light has come. I will rise, we shall rise and shine for our light has come. Isaiah 60 verse 1. Love you guys. Have a wonderful day. Don't forget, you those of you who can patronize me about cars, patronize me. You don't regret patronizing me. Okay? patronize me for car and then n bá polówó sórí website mi tí n bá polówó lórí mi ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi rà á ó the Lord will help you also thank you so much bye for now love you guys.